I love babes. I love you so much. I love you too. Leave, leave, leave, leave, leave, leave, leave. Kí ló táyé wa ta báyìí? O ò tí girlfriend. Okay, so mi only ní right to get angry, àbí? Ọmọ yìí máa pa mí nù. Kò lè pa ẹ́ nù. Òun pọ́n wèrè, èèyàn ó yàgò èèyàn ó kú nígbà tó rà. I'm tired. I'm fed up. I can't do this anymore. You are done. Right. It's Mo fi Ọlọ́run búra. O lè fẹ́ wa. Ẹ̀gbọ́n ìyẹn wo èmi máa fẹ́ o. Ó kò tẹ́lẹ̀ sọ pé o fẹ́ fẹ́ wé. Ṣé lójú ẹbí ti yàgò yàgò? Ṣé ṣé kò fún ọ? Ìyàwó wa, ìyàwó wa. Ẹ ẹ stop ẹ má ṣorí burúkú náà. O wá mọ̀ mọ́ òkè sẹ́ẹ̀tì ìdí ẹ̀. O nà ìdí. O gbèdì wá síbi tí ọkọ mi wà. Ọkọ mi wá ń wò dẹ́rẹ́dì. Ayé ò fẹ́ bàjẹ́ ni. Violence pé mo sọ fún ẹ pọ́nrọ́ ọmọ yẹn ṣojú lásán mo ti sọ fún ẹ rí pé mèrè pọ́nbélé lọmọ yìí. bí mo ṣe ń wè mo ń wò pé tòótọ́ ni. kí ló sọ. kí ni. ọ̀ kiri. Bani ní làgbà o àti kékeré ló ti ń mà ní. àwọn òpó náà já ti ń farí fájá ayé wa wò wọ́n o òṣùpá alẹ́ àná mi dé nínú ayé a ayé yìí ò lé bàbá ń ṣe jà ẹ sóye yè sí o ara mi lẹ́yìn àṣẹ kan wá sí lọ́wẹ́ lọ́wẹ́ mò ń sọ̀rọ̀ mi ọlọ́gbọ́n ní ọgbọ́n o ọjọ́ bí ẹrẹ́ kì í ṣàlàdá o kọ́mẹ́dì gíga ẹ̀rí takìtì o ó lè lálejò ayé màmá jẹ́ ta ẹ máa bá wa bọ̀ o. Ṣọlá owó ojú eégún màmá ni ó eh, owó oògùn rẹ̀ ni ó. Ẹ wá wòran lóde ilẹ̀ ti ṣe ráyè gbogbo wọn kàtìkàtì rẹ̀ kílẹ̀ ti rí òwe kan. Wọ́n kàn ṣe kàtìkàtì káyé àwọn òpònú ajá ti gbó máa fẹ́fẹ́ ṣẹ̀ráyé wọn lóde. èèyàn tó jẹ́ kátikàti èyí máa gbà ó lè lálejò àní kílẹ̀ tí rí o ẹwà àwọn dàgìnì dàgìnì dàgìnì dàgìnì dàgìnì gbọ́rọ́gbọ́ dàgìnì dàgìnì dàgìnì dàgìnì ṣẹ́ńrà ẹ̀wọ̀n. sàfàlà owó ojú eégún màmá ni ó eh, owó oògùn rẹ̀ nìyí ó. Ah, ẹ wá wòran lóde ṣe ń ráyè ẹ ráyè kàtìkàtì rèdèrèdè ìgbọ̀ngbé kan. owó búrẹ́dì owó búrẹ́dì àjọ fi ṣoore. máa fi ra lébà náà láìla lágbára Ọlọ́run. Ah. ṣé ẹ mọ̀ pé oúnjẹ là ń ṣe ń bí búrẹ́dì tá à ń ṣe táàwọ̀ ò bá nílé jẹ sínú ara wa a lè fara àta jẹ torí ẹ̀mí tá a bá ti ń ṣe búrẹ́dì ó yẹ kó máa neat kí ìmọ́tótó kán rí lára àwa tá à ń ṣe kán dẹ̀ rí nínú iléeṣẹ́ wa ẹni tó bá wà ní kí a kó sa agolo tó bá ti da búrẹ́dì tán kó mú agolo kó sà lásìkò ẹni tó bá wà nídìí cover ta sí lórí búrẹ́dì kó mú kó sà kó kó sínú àpò ẹni tó bá dẹ̀ wà nídìí machine tó bá ti lọ ẹ̀tàn ẹ kó mú gbálẹ̀ kó ha machine kó gbá kó dán kó tiẹ̀ má dàbí pé ẹnìkan kan ṣiṣẹ́ ń bẹ̀ so tá a bá ń ṣe eléyìí ẹ rí i pé àwọn oníbàárà wa tó máa pọ̀ sí tí wọ́n rí búrẹ́dì wa pé ó neat tára wa tá à ń ṣe gan bá a ṣe dúró déédéé nǹkan tí mo fẹ́ bá yín sọ kì í ṣe nǹkan tó pọ̀ lórí ìmọ́tótó náà ni. ẹ ọlọ́run ní kúrú làákà yín ẹ rí i pé yìí fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àmọ́ tí ìbá make sense látòrí slogan wa owó búrẹ́dì. ajá fi ṣe wéré. ẹlòmíì ò ní fi owó búrẹ́dì sóhun rè. àbí ọ̀tá pẹ́ wọ́n ti ìdí ni wípé owó búrẹ́dì ọ̀pọ̀lọpọ̀ ti fi ń gbé olóṣó. ìyẹn ukọ̀ fún nìyẹn. Hmm. àwa ń sọ̀rọ̀ látòrí èmi tó jẹ́ pé ìdí masini mo wà tí mo ti máa ń lọ sẹ́ mi ò lè lágùn síbẹ̀ torí mo ní face dab ìmọ́tótó ni definition mi bẹ́ẹ̀ sí ń wò mí. èmi ò ní sọ̀rọ̀ kí n bá yàn wí. àwọn tí wọ́n ní ọ̀rọ̀ àwọn bàbá wo lórí pàjẹ́ yìí ah, àwọn ní

ọ̀dà ọ̀dà. ọ̀dà òṣìṣẹ́ wo. ṣé ó dárúkọ. sẹ́mi ah. mórí ọ̀dọ̀ mi. ṣé ó dárúkọ. sẹ́mi mórí ọ̀dọ̀ ọ̀dọ̀ mi. ṣé ó dárúkọ. olóbùkú lélẹ̀ náà. àwọn asi asi asi asidẹ̀ni wèrè. Ah. ẹ ó dáa a wà ní mítì lọ́wọ́. olórí bíi pálí sí vita. ẹ ó dáa parí. I don't hear you speaking loud. ẹ wo kì í ṣe nǹkan tá a wá ṣe bíbá ìlélẹ̀ so ọ̀gá tó pín yín ó ti mọ ibi tí kálukú lè ṣe tó perfect kó tó pín mhm. ṣó ti yí ẹ ṣẹ́yìn náà ní ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá wọn sọ. Ah, rárá kò sí kan mo dẹ̀ fẹ́ bá wọn sọ ètò jù ń bẹ̀ òun lè ti bá wọn sọ yẹn ó yẹ yín sìn. owó búrẹ́dì. àjọ fi ṣe rere. ẹlòmí ò ní fi ṣe ń rere. ẹlòmí ò ní fi ṣe ń rere. owó búrẹ́dì wàá fi ra lẹ́sìbọn náà láìláì. owó búrẹ́dì bàbá Lọ́kọ̀. Lọ́kọ̀. Sálí. Lọ́kọ̀. Lọ́kọ̀. ṣe ti ríṣẹ́ o tó bá yẹ máa máa pariwo rámọ́ kiri bí ẹni pé ọmọ burúkú ni mí ẹ fi ayé yín tó kù tẹ máa gbé kẹ́ fi oríire yín ṣépè wípé nígbà tẹ́mi kúrò nínú ilé lánàá kì í ṣe pé ṣe lẹ́ni rámọ́ bó ṣe ń lọ yìí o mo wálé lónìí o mi ò wá wálé ẹ wá sọ pé níbo ló lọ. rámọ kí ni. ká ló fọmọ ìṣépè fún mi pé máa kú. èmi wọn bí ẹrin lọ. ọ̀ mo sì sọ fún ọ pé lílọ lọ yìí o tó bá bí ọ dáadáa kọ ọmọ wà lé o. ẹ̀yin náà gbọ́rọ̀ burúkú tẹ́ sọ ẹ̀yin náà ẹ̀yin ẹ̀yin lẹ ń bá yàrá yín jẹ ẹ̀yin lẹ ń tú ẹ̀yin lẹ ń dè ẹni bẹ ni pé lílọ tí mò ń lọ yìí tó bá bí mi dá kí n wálé ó dáa ṣé wọn bí mi dá ṣé mò ń wò bàdàn bí ẹni wọ̀n yọ ni mo rọ lápá ni àbí mo rọ lẹ́sẹ̀. torí ẹ ló fi wálé. ẹ ẹni sùúrù o ẹ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ wá mi lóòótọ́ òun lè jí láàárọ̀ kùtùkùtù ẹ wẹ̀ ẹ wá wọ dànsíkẹ ẹ wá wọ agbádá lé lórí ẹ wá dé fìlà ẹ wá sùn. ẹ tó rí i ni wọ́n pè ní májímáwé máṣogbè. májímáwé máṣogbè. ẹ tó bá pé wọ ojú ọmọ gidi tí bàbá ẹ̀ gbọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé yẹ kó wálé lọ ọlọ bí ọlọlọlọ ń sọmọ gidi ni wọ ìbá. a máa pariwo torí ẹ̀jẹ̀ ríru ẹni má wà lémi ìwà ni o. eyín ṣe máa bímọ ẹyọ kan tí ọmọ ọmọ ń ṣe báyìí. ẹ kí tẹ̀ ń kuru tẹ̀ ń ga fẹ́ para yín ni ṣe bẹ́ẹ̀ mi ni mo wálé kí ni wàhálà gan. o ti wálé ọ yà padà síbi tó ti wá padà síbi tó padà síbẹ̀ o ti kẹ́mi sókè náà padà síbẹ̀. ẹ má yẹ kí n gbọ́ mi sókè. tó ọdọ padà síbi tó ti mọ̀ kí n máa lọ. má sọ padà síbẹ̀ padà síbẹ̀ wèrè tó lọ wèrè tó lọ wèrè tó lọ pọ̀ síbi pọ̀ síbi. ẹ wo kò tẹ̀lé wọ́ọ̀kì o kẹ́ni kankan ká múrò ẹ̀kùn ká fi lájà lọ kò nílé wọ o ẹ̀yin lọ́kàdà àbí kílẹ̀ jẹ kí ni wọ́n ṣe yín gan-an ọ̀bẹ ni ẹ máa wojú o wèrè wà lẹ o ó yàtọ̀ síra wọn o èmi ò láìpẹ́ gbogbo àwọn ọgbà kọ́lọ̀pàá kí ọmọ ọgbà ẹ̀mọ̀ gbìyànjú àti mọ̀ yẹ̀yẹ̀ jẹ́ torí bẹ́ẹ̀ sì ọgbẹ́ ìwọ kan sí mi táyà ọgbẹ́ fúsà ọ̀gá yìí mo bá lẹ́jọ́ ẹrú kan ní múni ibùgbà ẹrú ṣé wà kiri lélẹ́ ìwúyì torí bọ́sí tẹ́fọ́n ṣe òun tẹ́fọ́n tí ń tì wọn gbọ̀n sẹ́gbẹ̀ẹ́ ibì kan pẹ̀lẹ́ ọ̀sẹ̀ tàwọn ibi tàjà gbèmí tí bá sọ ìdí rẹ̀ tí bá fi ìgbà sínú omi ìsáàtìsìn àti ọlọ́pọ̀lọ́ orí ọmọ ìjàpùlẹ̀ sọ kárí ọbẹ̀ kú sá. àwọn hmm, wa. ẹ̀yin náà láyé dẹ́mu náà àyìn wọn ní ọlọ́kadà. progress. ẹ ní progress. ọkọ náà ní pàṣẹ. ẹ ní progress. agbẹ́ni kí ló ṣẹlẹ̀. tayọ ọbẹ̀ kú sá. ṣé ìdáyọ̀ mọ̀ ni. ọgbẹ́ tí bá gbẹ bẹ́ẹ̀. tí bá gbẹ máa kọ́kọ́ gẹ́rì máa fọ́ nípa báwùlì. ọbẹ̀ kú tayọ. Ah, ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni gbé pressure wálẹ̀ gbé pressure wálẹ̀ gbé pressure wálẹ̀. bọ́bọ́ yìí bọ́ta. ọ̀gbẹ́ni ó lè bọ́ta fún mi tayọ. kí ló ṣe bọ́ta fún mi. tó bá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan iye bá yẹ. tó bá ti bọ́ta sọ fẹ́ nígbà gbọ̀dọ̀ kó pè mí tó bá ṣe díẹ̀ lọ má lọ. tayọ tayọ wọn ní ọwọ́ sàfún mi wọn ní ọwọ́ sàfún mi òní lẹ́bùn wọn ní ọwọ́ sàfún mi bẹ́ẹ̀ ń parẹ́ gbẹ̀ngà wọ́n náà ah, sí. ọ̀gbẹ́ni mọ́ta ìdírásì ẹ̀bá ẹ wọ́n sọ pé wọ́n sáré ń dínkù mi arákùnrin sí ń dínkù tó wọ́n mọ̀ kan tó fẹ́ rí ń dínkù ó rí ń dínkù mi pé èlé ta ni èlé ọ̀gbẹ́ni wọ́n sọ pé sáré èlé ọ̀gbẹ́ni lọ́balọ́ba ni mí jọ. bàbá yìí sori bó ṣe ń ga ló tó ń tibiro tó ń ṣe gbogbo ẹ̀. sori ti bá fọwọ́ ìgbà ilé tí gbogbo brain boss ẹ máa reset ẹ. ẹ má gbà létí o kí ló ṣẹlẹ̀. tó bá pẹ́ jù mbẹ́ yẹn ẹ. ẹ má o ṣé gbà ṣe wo àbá ọwọ́ tán fi hàn mí tó bá gbá mi ní etí orí mi lè burú. ọ̀gbẹ́ni ẹ kó mẹ́ o ọ̀gbẹ́ni ẹ kó mẹ́ ẹrúkú lèmi náà o bọ̀ ẹrúkú máa ń sáfẹ́ ẹrúkú ni tẹ́rúkú bá ti fẹ́ ìnsáàtì ẹrúkú ẹrúkú máa ń filẹ̀ ẹrúkú ọba lèmi náà ládùúgbò mi o. ṣé o gbọ́ ni ó dàgbà àwọn odò ti rántí ìyá ẹ ṣàfẹ́fẹ́ ni wú géètì àná. ọ̀gbẹ́ni fi yá mi lẹ wọ́n tún sọ̀rọ̀ ẹ gbà mí tẹ́ dúró ná kí ni ò bá ṣẹlẹ̀ gbọ̀ngàn níbi tó ẹ pé Musa fi ọmọ ọlọ́mọ ẹ kidnap ẹ ẹ wá wú ṣùṣù ẹ wá mú gbogbo ṣọ́ọ̀bù ẹ mú gbogbo bẹ́kìrì ẹ mú gbogbo ẹ dàrú àárọ̀ yìí máa dé kóòtù o ó máa dé kóòtù. ṣèbí settlement lẹ torí ẹ wá bí. bẹ́ẹ̀ni. tí o bá jẹ́ pé ẹ fẹ́ lọ court kò yẹ kẹ́ wá síbi àwa ti gbọ́ at least a ṣe ń gbọ́dọ̀ for the first time ni o gbọ́ báwo lọ́rọ̀ kidnapping ṣe ṣẹlẹ̀. olúwa mi ẹ má dára ìlò yáyẹ kan parọ́ ọmọ mi ni wọ́n náà bà nǹkan jẹ́ ẹ mọ̀ pé kò síbi tí wàá máa kọlù tí kò ní ṣe kankan níbi kan náà àwọn bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. torí ẹ ló yẹ fi nǹkan ṣe wọn. irú ara ríra kan fún wọn bọ́dí ti. nǹkan wá bá wọn. nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn o. bọ̀dé tó wá sọ yìí pé èmi àbàkànjẹ́ mi àbàkànjẹ́ ń bẹ̀ o. ó dàbẹ́ nǹkan ṣe wà ṣé ẹ máa mọ̀ pé Sálí ó ti lóyún. mo ti lọ sí ọ̀dọ̀ nọ́ọ̀sì tó máa ń tọ́jú wa nǹkan tó dẹ̀ sọ fún mi ni pé mo ti lóyún. Ah, èmi ló ní oyún fún. wo sáfì ò bá lóyún fún ẹ kò bá máa lóyún fún ẹ kò sí nǹkan kan tó kàn mí tèmi ní wípé gbogbo bẹ́ẹ̀kì tẹ̀bàjẹ́ owó ẹ̀ mo máa gbà kí n tó kúrò mi báyìí mo máa gbà o. àwa tẹ wá báyìí a lè máa ṣiṣẹ́ ìta àwa ń ṣe jàgídíjàgan iṣẹ́ là ń ṣe o àdẹ̀fà gidi gbowó lọ́wọ́ èèyàn ṣó ti yé yín ọba nǹkan yín jẹ́ èlò lẹ pè. gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ tẹ bá rí bẹ́kìrì yẹn tẹ bá rí bó ṣe ṣe àánú ajé àṣẹ yín o hmm. gbogbo ẹ̀ thirty five thousand naira. Ah! Ah! Ah! ajá. thirty five ẹ̀bẹ̀rù ọlọ́run o thirty five thousand. òyìnbó ń gbọ́ everybody wá o. ẹ ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ rẹ èlò lọ pé. wọ́n thirty five owó tó bá ti ní yàbùkù kan. mo fẹ́ gbà báyìí báyìí mo fẹ́ gbà lọ. ẹ wà ní ṣe bẹ́ẹ̀ torí pé èèyàn ti ń bó níṣẹ́ rìn a ṣe ń gbọ́ ń sìn ni ṣé ó ti yé yín a ṣe ń gbọ́ ni thirty five thousand abi. Hmm. àlàmúṣe ènìyàn ọkọ olóyún thirty five thousand tó bá ti dago mẹ́rin ọ̀la ẹ máa bọ̀ ẹ máa gba thirty five thousand naira yẹn ò bá ṣe pé oríṣẹ́ ló pè ṣé yẹ kó lóyún fọlọ́kadà ó ń dójú tiwa ó ń dójú tàwa ó ní búrẹ́dì. àbírí. mú wọn kò sálí mọ ṣe o kòkò da tó tọ bọ kí n tiẹ fálànà rántí ẹ. sọtẹ ìwọ yìí ni ṣebí wọn náà máa ń gbé búrẹ́dì ẹ lẹ ọmọ lọ mú ẹ mọ ìgbẹ́ kọ́nà. wọ́n ti tó kálukú àbí tiẹ̀ la gbogbo gbogbo ẹ̀ náà la mọ̀ gbogbo bí ẹ bá sí la mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ pọ́n búrẹ́dì lẹ̀ tẹ̀ wọnú lé lọ tí ń rún ilé ìtamọ̀ bẹ́ẹ̀. èmi ò bá wọn ṣerú ẹ̀ ọmọ jésù ni mi ò bá wọn. sáà gan bugo ẹ wo ṣe ti ẹ̀rí gbogbo ètò ètò kò ṣe ìtọ́kan pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀ a fẹ́ sọ̀rọ̀ ó yá ẹ wọnú yàrá yín lọ. a fẹ́ ẹ má jẹ parọ́ fún yín. sẹ́ẹ̀rí àwọn ọmọ tẹ́ ń wò yìí ẹ kó wọn lọ sídìí ọpọ́n fa àwọn eléyìí wọn yẹ ní ẹni tó ń jókòó sídìí ọpọ́n búrẹ́dì ìdí ọpọ́n fa ló yẹ kán wà ẹ má bọ́ sí bẹ̀rẹ̀ sí pariwo lórí burúkú kí ni gbogbo eléyìí náà. kó wá kó lọ́dí ọpọ́n fa. ẹ ẹ kàn wí náà ni wò ó ṣe mọ́ ní bíkìrì mélòó la fẹ́ tà fúnra wẹ báwọn náà wò kì. Ah, ah. ẹ wọ iye oúnjẹ tuntun àmọ́ ta online kò sí tí wọ́n ń ta online nísìn eh. ìjọ ta lòǹdó gan ajá gbégbé online náà gbé wa ah. wọ́n ti ń gbé ejò online wa láti ìgbà yẹn kí lèèyàn fẹ́ lọ online téèyàn ò ní. kí ẹ tó ta búrádì online ẹ wo bí ọlọ́run ní dálé iṣẹ́ ìrù ẹni tó bá sì lọ́wọ́ bá ibi jẹ́ ọlọ́run dálé ẹ̀rù atọ́nà tọ̀nà tọ̀nà ẹni o eré lọ́gọ̀ tí ó wà gọ̀ ni kí ló mọ ibi tó yẹ kó sáàbù sí kò ní sáàbù sí bẹ́ẹ̀ sani ma ma redi kiri yọ ma redi kiri yọ ma redi ama nu ama na golo wọn ma kó agolo sí inú kiri wọn ama jase kò se nkankan yọ lọ kiri kò wá síbi tó ti lè rún mọ. ẹ ẹ ẹ jọ jọ jọ jọ ó tó ó tó. ẹ dákun Gbóyèga mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ dákun ṣé kínní ó ti tẹ́. Ah, ah, ẹ ẹ àgbàlagbà tẹ jẹ́nu irú ìbéèrè wo lẹ béèrè o ṣé kinní rẹ̀ ń ṣiṣẹ́ ẹ tẹ bá fẹ́ mọ̀ bóyá ó ṣiṣẹ́ bóyá kẹ́ máa bọ̀ lórí ẹ brẹ lórí tébù ẹ máa bọ̀ lórí tébù tàti kọ́ọ̀tì ẹ jẹ́ kó kọ́ọ̀tì yín dànù. ẹ gbọ́dọ̀ ẹnu ẹ̀ sàn sọ̀rọ̀ lè tọ̀ ń sàn kọ́ má burú ìyá rẹ̀ kọ́nà sórí tébù àbí kéèyàn tẹ̀lé òbí fún ọ fún ọdún bíi mẹ́ta kọ́ má ṣe nǹkan kan bọ́ọ̀ làwọn ọlọ́kadà ẹ̀sẹ̀ ní fi búrẹ́dì kó alómi ọbẹ̀ jẹ. tí ó bá jẹ pé lè gan tó gàn ó ṣí mi lò. ẹ ẹ wò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ó yàn sí ọlọ́kà sí ẹni ó dá sọ̀rọ̀ mi pẹ̀lú àbòsí àtẹni tó dá sọ̀rọ̀ mi pẹ̀lú inú mímọ́ àtẹni ọgbọ́n àtẹni ọgọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àmọ́ ó lè bí yín nú ń kọ́kọ́ bẹ̀yìn pé kẹ́ ẹ̀ fọ́ wọnú ní tí mo ṣe èmi náà nídìí tí mo fi ṣe é àkọ́kọ́ èmi ń wò pé ọmọ ìmọ̀ fẹ́ fẹ́ lẹ́nu hmm. sọ́wọ́ yẹ kí n bẹ̀rẹ̀ sí ní jẹ̀sù rẹ̀ kí n mọ̀ sígbá kí n mọ̀ rí ní ti ń bẹ lábẹ́ pátá rẹ̀ ìgbà ó ní òní sú mi kó tó di pé màá gbé e lé. àwọn èèyàn pé fún tó sàn. yìí ṣé ń gbọ́ ta ló gbọ́ tọ́ lọ́hùn ọmọ ọgbọ́n kò sí orí rẹ̀ ti dàrú. pé jọ kí lèèyàn fẹ́ ra nísìsiyìí téèyàn ní ṣe tẹ́sítì ẹ̀ wọ́n fẹ́ lọ ra mọ́tò nísìsiyìí ọ̀ ní tẹ́sítì ẹ̀ tí wọ́n bá fẹ́ ra fóònù wọ́n máa tẹ́sì gàrí ó máa wọ́n jẹ tó bá jẹ́ súyà ó dà ibi tó burú dé nìsí téèyàn bá fẹ́ ra májèlé májèlé tó ń pààyàn ni o èèyàn máa tẹ̀sẹ̀ ò ṣe akọni àbábo ṣé òrìjìnà ni àbó òrìjìnà kọ́. ìdí tọ́pọ̀lọpọ̀ fi ń kúkú ọ̀wọ̀wọ̀ nù bóun ló ṣe tẹ́sítì mọ́ndélé láìsí pé o ti lùsì sẹ́ńsìsì. jọ nítorí tọ́lọ́ láàárọ̀ ìgbà tí mo gba bread mo gbọ́ ní one fifty ọwọ́ mẹ́fà ó ní two hundred ọwọ́ mẹ́rin jọ nítorí ọlọ́ báwo ni páàlù kan ṣe dín nínú orí two hundred mi. <laughs> abẹ́sẹ̀ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ tó ṣé wọ́n fòlè lọ mí náà àbí kí nìkan tó ń ṣe. ó ṣe kí mo fòlè lọ ẹ ó lè ní ẹ torí ìgbà tó ti ń ṣe páànù gbé láàárẹ̀ mo ti mọ̀ pé èmi àti ẹ a máa ní iṣu. èmi ṣe páànù gbé sọ́ọ́ ojú ẹ̀ fọ́ òun mọ́ òun mọ́ iye pàtó kó jáde pàtó kiri lọ ni. ojú tèmi fọ́ bí mo ti ń ta ọjà mi lọ́rọ̀ ni mò ń kà owó mi ò pé ìgbà tẹ inú orí ẹ̀ tó tutù sẹ́yìn mo ti mọ̀ pé èṣù ló máa jẹ́ ṣọ́ọ̀ṣọ́ ẹ̀ ṣọ́ọ̀ṣọ́ ẹ gbà mí ra mi kalẹ̀ kí ló lè máa fọlẹ̀ lọ mi lórí burúkú wọn nìyẹn. ṣọ́ọ̀ṣì ta ni rẹ̀ lè èmi ni rẹ̀ lè ṣọ́ọ̀ṣì mi lọ ní ọ̀fọ̀ni ṣọ́ọ̀rù rí ọ̀dà rẹ̀ ní rẹ̀ lè orí ẹ̀ ọ̀dà rẹ̀ ẹ bá wọn wèrè yìí ṣá. ní sùúrù ṣe wọ́n ah, rẹ̀ lẹ́yìn méjèèjì kí ni tó ṣẹlẹ̀. ẹ má bínú o àárọ̀ ìgbà tí mo gba búrẹ́dì páànù mẹ́fà àti mẹ́rin ni mo gbọ́ páànù kó ti dín inú búrẹ́dì mi èmi àti ẹlẹ́dẹ̀ẹ́jọ́ gbégbá nígbà kan náà. ẹjọ gbé gbangba kan náà ni ẹjọ gbé ni ẹsì jọ gbọjà papọ̀. ẹ dákun torí Ọlọ́run sọrí bọ̀ ń ta ẹ sàn ẹ má bínú ẹ dákun ṣé wọ́n mo rí i live and direct. ṣé kò sí o. nǹkan ṣọ mẹ́wàá ń ṣọ ó síra nù ah. orí ẹ̀ ó ti dàrú. àwọn ta ni. mo rí ọ live and direct. ta lélẹ̀. ọdẹ rí mi mọ̀ ń bọ̀ ọ̀ sá. ta lélẹ̀. ọ̀rọ̀ àgbákò orí tírélà ti ń bọ̀ ọ̀ yà. ọgbẹ́ tó fẹ́ kí n pa ọ ni. kẹ́ ẹ jí àgbákò ẹ pè ọ́n dẹ́ẹ̀dì ẹ̀sìn ni ẹ sì mọ̀jú wọn mọ̀ náwó fún yín. lórí yín pé sá. àbí gọ̀tọ̀ orí ọ̀dà bọ̀ dam èmi ń bọ̀ tí mo ru tírélà mo ti wà mo ń wá ẹtí máa kọlù ẹ wọ ọdún kọlù kọlù ẹ lẹ́yìn ẹ kọlù tàbí ẹ abúlé òkè mọ ṣé ọ̀nà pé wẹ́rẹ́ ni ṣé àdàbò tiẹ̀ dá mi. tálọ́nà yín wá. èmi mo wá fúnra mi. tó tọba ti rọ̀nù àdúgbò yín ẹ ti lọ lè mú fẹnu já ẹ mọ̀ fi rọ̀nù mi o. ṣé bá mú fẹnu já sówẹ̀ mú fi rà. sọ mú mọ. mo bú mọ. o bú mọ. mo bú mọ. kí ni jẹ́ mọ. màá ládé. yé mo mọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo bú mọ. tálọ́nà orí wúrọ̀ mo lọ rẹ́ǹtì wà bẹ́ẹ̀ jà ni ó dàbí nǹkan ṣe. ó ló watermelon yìí. àbí àbí wèrè lè yọ wà ní dàbí bàrẹ̀ gúsí mo rò pọ́n ṣe ọ́ fún mi. tí inú bá bí mi tí èṣù bá ń lò mí sí yín tí mo mú ọwọ́ mi tí mo fi san orí yẹn pẹ́. yóò kọ́ mọ́ mi lọ́wọ́. màá gbá ìlànà ṣé o yí bú ma. mo bú ma sẹ. mo yí bú ma. mo bú ma. ọya kí jẹ mọ. mo alade. kí jẹ alade. alade sípò. kí jẹ sípò. ipò sẹrẹ. kí jẹ sẹrẹ. ìsẹrẹ ọmọ yọ. kí jẹ ọmọ yọ. ọmọ yọ àkókò. ọya kí jẹ àkókò. àkókò òrìṣà bẹ́ẹ̀ ló sọ fún ẹ ṣé òrìṣà ọdúnladé. irọ́ òrìṣà fẹ́ mi. ẹ̀yin iná ti ẹ̀ gbajégún lẹ̀. ọ̀dẹ̀bọ̀ ọ̀dẹ̀bọ̀ mọ̀ pé mo kú muso ọ̀yà ẹ̀yẹ́ lọ fi ọ̀gá yín àwọn tó sí ọ̀gá yín àwọn tó sí ọ̀gá yín ẹni tó gbà sí bẹ́kìrì mọ́tò rẹ̀. ta ló lọ sọ lórí yín. àbí gbèrè sílẹ̀ ìwọ kọ́ ni gàjí ikú pa lónìí kọ́ parẹ́. kọ́ ni gàjí ti ṣe èèyàn mú. ọ̀tọ̀ ìfẹ́ bá gàjí jà ẹ wá ń dojúkọ mi ọlọ́run tiẹ̀ ní í sèmi gàjí apárí ẹgbẹ́ yín ni ó dà pé inú gúrùpù apárí ló ti sá mọ́ yín lọ́wọ́ lẹ́fí ń wá káàkiri òun náà ti sẹ́nu nínú bí ó sì wọ apron ah. ọlọ́run ní sẹ́mi kàjí èmi ẹsẹ̀ kàjí o gbàgbọ́ òrùkú tó farugbọ́ tẹ̀wú tẹ̀wú gbọ̀jà àgbà bíi ẹni gbà wúlẹ̀ mi ní rẹ́kọ̀dù. ọṣẹ burúkú wọn ni wọn fi ń wẹ. àwọn talẹ fọṣẹ burúkú wa. ọṣẹ tí wọn fi fọṣọ tó fi ń wẹ. èmi. gàjí mo fẹ́ bàjẹ́ mo mú rẹ̀ wá ni. ẹ gbà mo sọ́ọ̀rì lọ ni. wọ́n ní ndọ́mọ mi láàmú ń fẹ́. dìdìrò kí bá ní lágbó àti kékeré ló ti má ní. ọyọ bọ́ọ̀mà ọyọ bọ́ọ̀mà ọyọ bọ́ọ̀mà ọyọ bọ́ọ̀mà ó búrẹ́dì yìí dé o ó ní búrẹ́dì dé o ó ń yọ bàtà ó ń yọ bàtà ó ń yọ bàbà ó ní búrẹ́dì dé o. yorì bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàsì ẹ pẹ̀lẹ́. ẹ jẹ fún bẹ́ẹ̀ doni tó nà méjì fún dẹ́nà méjì ẹ jọ. wo ṣé ayé tó bá ti lọ straight báyìí ẹ ẹ kọ lọ straight ẹ ṣe kọ́nà ṣé ẹ tó bá ṣe kọ́nà alákọ̀ọ́kọ́ ẹ kọ́ ti ṣe kọ́nà ẹlẹ́ẹ̀kejì ni ẹ kọ́ nà gbẹ́lẹ́sẹ̀ ẹ ṣe kọ́nà ẹlẹ́ẹ̀kẹta ṣé tí ẹ bá ti nà gbẹ́lẹ́sẹ̀ ẹ ṣe kọ́nà ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹ yẹ pé bó ni ọ̀rẹ́ méjì wà. madam bẹ́ẹ̀ ni two hundred naira méjì two hundred naira bẹ́ẹ̀ ni two hundred naira méjì mi sọ síìtì náà bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ àbíjì mo ní. ẹ wo mi ò lè lọ́jọ́ iṣẹ́ ẹjẹ̀tì lèmi lẹ́sọ̀ máa bèrè àdírẹ́sì lọ́wọ́ tèmi pé níbo nílé wà ládùúgbò mi ẹ wo tó pé fẹ́ràn búrẹ́dì lọ́wọ́ mi kẹ́ pé mi wáyé jẹ́ pé ọ̀rọ̀ pé kẹ́mi máa bèrè lọ́wọ́ kẹ́ máa bèrè àdírẹ́sì lọ́wọ́ mi mi ò ráyè èmi náà máa bèrè àdírẹ́sì lọ́wọ́ ẹ̀. ṣé ìwọ lè lè bá ti lọ lọ. kí ni máa ń tẹ̀yìn obìnrin wọ̀nyí tẹ̀ mọ́ ti báyìí? Ah, ah. ẹ má kí mi ní kí àbòtí tẹ̀ ń kí mi inú ń bí mi ti yín ẹ̀yin náà mọ̀ wípé àwọn náà máa ń pèsè láàárọ̀ látàgbọ́n àló ti yẹ kán dasẹ́ wọn sómi kan ti kọ́ọ̀tì tán èmi ló kàn báyìí èmi ló kàn wọn bá ní ẹ pẹ́pẹ́ sí má bínú o ẹ̀rọ ẹ̀mọ mọ́tò tó gbé fúláwà wà ló pẹ́ àwọn làwọn fẹ́ ṣiṣẹ́ ní ìsìn kémi ní sùúrù èmi ò sì lè gba ọjọ́ ti lọ àwọn kọ́sùmọ̀ tèmi náà gbé búrẹ́dì alẹ́ jáde lọ bọ́ sọ. ìyá èmi ló kàn ní sùúrù kí ni tí ń ṣẹlẹ̀ gan-an ń gbọ́ kí ló dé obìnrin kí ló tẹ̀lẹ̀. àwọn náà mọ̀ pé mi ò ṣe bẹ́ẹ̀ rí wọ́n mọ̀ pé mi ṣe bẹ́ẹ̀ náà gbà yẹrí mọ́tò ló pẹ́ sáà mo dẹ̀ wá bá àwọn ọmọbìnrin wọn ní ẹ̀jọ́ jẹ́ kí n sáré da kínní wọ́n dẹ̀ sọ pé àwọn ò gbà ó mo ní ẹ̀jọ́ àwọn kó sọ́mà tó fẹ́ gba iṣẹ́ tán wọ́n kò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi mo dẹ̀ tí bá ti dá sínú ẹ́ńjìn wọ́n bá kọ́ wọn sí kan tó bá ti ṣẹlẹ̀. Ah! máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọ̀tẹ̀ ti fẹ́ tó bá ń ah! bó sórí èmi ọlọ́run ní dárí sùn ni o gbogbo ẹnìkan fọwọ́ sẹ́nu èmi ò fẹ́ gbogbo orú èpè báwọn àti pé gan-an lára ṣé bá a pè fóníkálùkù ni ẹni tí ń ṣe láláàárọ̀ yóò ti jí yóò ti gẹ́sẹ́ yóò ti yóò gbogbo ẹ ti ṣe yóò ti jáde ló di kí mọ́tò rẹ̀ ó pẹ́ ẹ bá lẹ́yìn tẹ́ máa ń wù wà báyìí ah, ọ̀rọ̀ ọpọlọ sí tọ́ sọ ni nígbà tó mọ̀ pé mọ́tò ó pẹ́ kí tó mọ́tò tó pẹ́ ń gbọ́ ẹ dá sí i àbí wọlé. bàbá ẹ mọ ṣe sọ lóòótọ́ lóòótọ́ onímọ́tò tètè gbé fúláwá dé ẹ mọ bó bá pé àwọn náà fún wọn rò àbòsí dé ah ẹyẹ èèyàn ń ṣe àbòsí o àbòsí ni kódà àbòhoru ni pàápàá tó bá ṣe pé àsìkò tiẹ̀ lẹ́nìkan á sọ pé ẹ torí náà ọ lérí lò òun ó jẹ kíní kan ṣé inú ẹ ó dùn. bàbá àwọn náà mọ̀ wọ́n ti ṣọjà àwọn tó kìbí tó ṣe tèmi. ẹ kò lè pọ́sibù máa gbọ́ ohun tí ń sọ kò lè pọ́sibù ọ̀sẹ̀ afẹ́ kó pọ́sibù ń tẹ́lẹ̀ yìí ẹ wo ẹ máa sọ tọ́ ní ẹ sì máa ṣe dáadáa o lẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí ẹ wo ẹ tí ò bá ti tẹ́ lọ́rùn kó wá bòmí lọ rí mọ ṣe ọjà rẹ èmi fẹ́ wàhálà sọlẹ lè tó ṣẹlẹ̀ lónìí ìwọ ló jẹ̀bi o ọ sì fara mọ́ ni ọmọ pé lónìí ọ ọ gbèsè ọ gbòtẹ lónìí o ti lọ tó bá dìgbà míì ẹ tètè mọ ṣe tó bá tọ́ o ti wá bẹ́ẹ̀ lónìí mo fẹ́ wàhálà pẹ̀lú yín o àbí kí lọ fẹ́. kò sí wàhálà ìgbàlódé alikẹtẹ sọ mi látàlọ ni mo ti káàkiri gbogbo ara gbogbo kó tí mi tí mi kiri dé láàárọ̀ gbogbo ẹrù ló dùn mí. Ah. pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ ajé pẹ̀lẹ́. Eh, eh, eh. Oskonto, Oskonto, kini skonto kí ni èwo ni fẹ́ẹ̀tì èwo ni ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dọ́ ní kọ́lí ó tà rárá ni ó skonto ó gbé ọjà lọ látara ó dẹ̀ ta ẹyọ kan bẹ̀. atara bo ẹwọ gbogbo gbogbo gbogbo pápá yìí mo kiri wọ bẹ mo kiri wọ bí mo kọ síbi tí mi ti fẹ sara mi rìn dé lẹnu àárọ̀ gbogbo ọrùn báyìí lóru mi. ó ìgbà tó fẹ́ kó ní bakery láàárọ̀ yìí a ní kí ọjà yẹn má pọ̀ nǹkan tó tún gbé lọ náà ló tún gbé padà ṣé ó tà rárá ni láyéláyé mi bẹ́ẹ̀ níbọ̀dì ìjà ah. èmi ìjà kí ni bàbá fi jà ṣe má tẹ ah. pé mò ń tajà máa máa bú àwọn èèyàn irọ́ o irọ́ o kì í ṣe bẹ́ẹ̀. mọ́sùkòtò ọjà tó gbé jáde hmm. ṣé ò rárá ń bẹ̀ ni ah, ṣé ò tà ni. ẹ fẹ́ yẹ mi léjìká ni. èjìká wùnà yé ẹ. ṣé àbàkúyàwó ẹ lé ẹnì kan. ìgbà tó yọ ọkọ ẹ ṣe bọ́ọ̀dù ẹ̀tẹ̀dọ̀ mi ni ṣé o ta búrẹ́dì rárá ni tí o rẹ ni pè é rárá pé àwọn fẹ́ ra búrẹ́dì ni ṣé o rẹ èèyàn pè é pé o fẹ́ ra búrẹ́dì ẹ búrẹ́dì. ẹ fẹ́ lọ kó sójà wà bá mi ah. ẹ fẹ́ lọ kó sójà wà bá mi lórí kíni ẹ lórí kí ẹ máa kọ sójà wà bá mi fún lórí kí ni sọ́kọ̀ gbogbo mi tí mo ti kí ìdí látàárọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní polówó ọyọ bọ́tà ọyọ tó bẹ̀rẹ̀ sí ní kéde káàkiri gbogbo àdúgbò wọ́n pè mí ah. mú ìmọ̀ bóyá yà wọ́n ń jáde bóyá wọ́n rò pé bóyá torí epo tí wọ́n pé bóyá torí epo tí wọ́n yàn náà lítà epo. seven hundred. seven hundred. ayélujára kò ìwọ one thousand o ti fi tiẹ̀ kún. seven hundred seven hundred seven. bí mo bóyá ọkọ̀ tó ṣe wọ́n ní o bóyá sẹ́bù ni àbí ètì ni o yẹn yẹ káwọn ọmọ ajá kan wá wò pé lítà búrẹ́dì náà nǹkan ó ti wọ eight hundred nǹkan tó ń bẹ fẹ́ra yìí oṣù kan tó ogún ni o ogún ìdílé ok bó ṣe kiri látàárọ̀ kò má rí èèyàn ra ẹyọ kan ẹyọ kan ẹyọ kan báyìí kán báyìí kán fún ẹ lówó ẹyọ kan ó rí ta. ṣé bẹ́ẹ̀ ni pé ọ̀dájú èèyàn lọ́nà wo. ẹ ṣe ojoojúmọ́ náà lèèyàn gbọ́dọ̀ máa tajà ṣé ojoojúmọ́ la jẹun wa ni ebi mo ta ẹ̀kọ́ lánàá nígbà tí mo ta ẹ̀kọ́ lánàá ṣe sọ fún mi pé mo bi àbí o mo ta ẹ̀kọ́ lánàá tí mo bá dẹ̀ ta lé tí mo lọ máa ṣe gífẹ̀wé fún àwọn aládùúgbò kàkàkiri pé ẹ gbà o ẹ̀yin aládùúgbò ẹ gbà o kí n débi kẹ́tọ́ bẹ̀rẹ̀ sí ni máa bú mi kẹ́ bẹ̀rẹ̀ sí ni máa nà mí onú ọ̀kan ni mi ti Eh. ẹ pẹ̀lẹ́ ọjà rẹ ara sà. ṣé ẹ dákun ìmọ̀jú yìí o. ẹ jọ ẹ má bínú sà mo béèrè òbébì. òbébì. Hmm, òbébì jẹ́ àlọ́. <laughs> jẹ́ àlọ́ hmm. ṣé òbébì àti ni òbébì jẹ́ àlọ́ sọ́nẹ̀mù. ẹ ìrọ̀ tí n bá ti sọ fóun pé òbébì á ní à jẹ́ àlọ́. <laughs> Eh, ṣé wọ́n lò òbébì jẹ́ àlọ́. mi ò mọ ẹni tó ń jẹ́ òbébì o. ramolove ni mò ń béèrè. ramọ. ramolove. more that and me look out over love. Hmm. Ah! àwọn ni mò ń rí lọ́rùn àbí ah <laughs> wọn tẹ ti mí gan wọn tún bá máa máa jẹ kójú máa lọ tìmí èmi lọkọ àfẹ́sọ́nà <laughs> èmi náà ń pè ní gàjí owó gàjí ọlá alágogo dẹ lékuléku abẹ̀yìn àrò pélémọ pélémọ ó ń lọ sóde kò kò ń mo proud <laughs> ò ní ṣe orí ah, kílódé ò ní ṣe ẹsà ẹsà ò ní ṣe àràbà ẹ jẹ́ ìṣèrókò ò ní ṣe kankan nù ẹ ah, kílódé ìwọ ìwọ gàjí tí mo wá lọ sí bakery tí mo lọ ṣìyàn mú ta ló fọmọ wọ. mo ní ká kàn ṣe ní sùkà tó wá dáná. ìwọ àti ta ló ń dáná. lọ́dọ̀mọ náà mo fún mi bá a jẹ́ kó mo concentrate ah, kí n fi ta kí n fi lẹ̀ kò sí wàhálà kí n fi oṣù wàhálà dúró dè mí orí àpè tẹ́lifíwèrè ni. ẹ jẹ́ màá lọ kó tó bọ̀tà torí kò sí nǹkan tó lè ṣe bó bá bọ́ ta. kò sí nǹkan tó ṣe fún mi àná mi ni wọ́n ṣé wọ́n rí pé mi lọ́kọ̀ ọmọ wọn. lékèlékè tí ná ọmọ ẹ ga ìjà ń bọ̀ o lékèlékè tí ná ọmọ ẹ ga ìjà ń bọ̀ o ọjọ́ bèrè kì í ṣàlàdà o ó tún ti bed ramọ ramọ ó tún ti tọ̀ ọ́ lé. ẹ̀wọ̀n mọ́ ramọ kí lè lè tó ń ṣe kí ló nù mọ́ tàbá yìí. aṣọ ẹ̀ ló tún ti rọ òjò rọ̀ ni sọ ọmọ pé páànù lu kí ló fa àǹkárá yìí ṣe aṣọ mi kọ́ ló fi tẹ́ kíní tọ̀ yìí. ọ̀yà kí ni àǹkárá ń wá lórí bìlánkẹ́ẹ̀tì kí ni ń wá lórí kíní bẹ́ẹ̀ sì ti rà àìwọ ah, kò sí nǹkan kankan ṣé kókó sílọ ṣé òtẹ àǹkárá kíyùn bá lè bọ́ mu tọ̀ kó lè bọ́ mu tọ̀ kó hmm, ah, mo kú ọtọ̀ ilé àǹkárá ní bọ́ mu tọ̀. kéde máa wo àwọn tó so pàlà gan àwọn gangan náà gọ torí mo rí i pé mo bọ́ síta pé ah, jẹ́ ń tàn kí bá mi. <laughs> aláfọ̀rí lọ́dọ̀ bọ́ọ̀ dá làmọ́ sórí téèyàn bá lálàá tó bá lóun he owó lójú oorun kò ní bówó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọba lálàpọ̀ jẹun ò ní bóúnjẹ lẹ́gbẹ̀ẹ́ àmọ́ tọba lálàpọ̀ tọ̀ <coughs> aláfọ̀rẹ́lẹ̀ ni wà á bá omi lẹ́gbẹ̀ẹ́ àmọ́ n tún ṣe ọ́ tí wò fúnra ẹ̀ tọ́ ọ̀dà bàtọ̀ ọ̀dà ta ní jẹ́ gàjì. gàjì hmm. ọkọ lé mi. ọkọ lé ẹ ṣé o ti mo ti fi ọ lọkọ ni. kò pọn dandan èmi ṣáà ti lọkọ. o ti fi rẹ lọkọ. sọmọ nìwọ ẹ ṣe ṣé ó ń hùwà bíi pé kí n sì jèrè ẹkún ti gbogbo wàhálà mi kì í jẹ lórí ẹ ó tún fi rẹ lọ́kọ láì jẹ pé mo mọ ihun dé báyìí ní sísè nàgbànàgbà lásán òun náà pòun kò jọkọ ni kò fáìn jù lọ àbí kò ga jù lọ gbàtẹ ní mi ò bóyá ó mú òní mi kẹ gbé ọkọ ẹ ti wà ń ta nísìn ń wá lọ pé tọ ọlọkọ ilé ẹ gangan kò le tó yẹn ojú tì mí ojú ó ti ṣé mo pojú jọ ti gbogbo wa ṣé máa lọ máa sọ fọ́kọ mi pé mò ń tọ̀ lé mi. ojú ọjọ́ ti wá ìwọ nìkan lójú tí tó bá ti bá ìyàwó ẹ̀ tó ti rí pátọ̀ lé lòun òun náà ti mọ ohun tó náà fẹ́ gbé yóò ti máa gbélé. wọn lè fi mí ṣoògùn owó ni mo ṣe ń tọ̀lé àbáwò lọ́mọ ṣe máa tẹ́lẹ̀ tó máa máa tọ̀lé. ṣé bí wọ́n sì sọ ṣé bí wọ́n sì sọ bí tó wọ́n wà ṣé bí wọ́n sì sọ owó tẹ́ máa ń lára rẹ̀ wọ́n sì sọ owó tẹ́ máa. ṣé o máa gbọ́ bí yóò bá jẹ gbèsè ní ayé yìí tó bá ti san ọrùn àfúyẹ́ bí yóò bá san gbèsè ọrùn àwúwo sanwó gbèsè tó jẹ kọ́run ẹ lè fúyẹ́. for now i'm unlimited. unlimited kọ Clarence Peters. ẹ̀yin tẹwọ tẹwọ wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà. lóbi dé lọ sọ ìbáyìí. ẹ jọ ẹ jọ problem ti wà ní ẹ bakery ta wáyé o mo tọ́jú owó na mi keep am o na mi keep am myself o na mi keep am i keep am myself o ẹ ibi tí mo wá tọ́jú owó sí mo wá débẹ̀ sip mo wọ comot no sí ẹ jọ ta ló mú owó sí àbí agolo búrẹ́dì àbí inú toilet gbogbo owó olówó tó wà lọ́wọ́ mi ẹ kó jáde o. ẹ kò ṣòwò àjọwà ṣáà o. ẹ̀sùn náà ọmọ lọ́wọ́ wọ́n wájà ìbáraẹ̀ṣẹ̀ máa kówó jẹ̀bẹ́ ìlẹ̀ tọ́jú ẹ̀ ibo lẹ tọ́jú ẹ̀ sí. I'm admin. Hey. Eh. I'm coordinator. Hey. Eh. Admin mo lè yọra mi kó ní admin. Ah. Wọ́n ti kọ́ wọ́n. Wọ́n ti kọ́ wọ́n. Abe babu. Abe babu. Kí babu. fariwo báyìí? Kí ni gbogbo ògbà Ẹ jọ. Ẹ jọ á dà fún yín ṣé rí ọ̀rẹ́ wa ló wọlé tó lóun bàbù òun wà nù súùmù òun bàbù ó pé òun kówó sínú báàgì kó tó débẹ̀ sípò ti ṣí òun ò rówó mọ́ ọ̀rẹ́ wa ṣé lóòótọ́ ni. gbogbo bí ẹ ṣe máa ń kọ́wọ́ bẹ́ẹ̀ kìrìyẹ́ nínú àwọn fi sàn. ẹni tó kọ àṣírí ẹ̀ máa tú àṣírí ẹ̀ máa tú. bàbú ayú bìrì abẹ bàbú abẹ gbé. ká má bàbọ̀ ká má bàbọ̀ o ẹja fọwọ́ lẹ́rọ̀ ká máa wo gbẹ̀yìn kátikati ọwọ́ wọn yìí máa lé. sọ kó jọ kó máa bá mi tọ́jú owó yẹn dáadáa o tẹ̀ má sọ fún yẹn o jọ o. èlò ló sọ pé wà mí. seven five. <laughs> mo rò wó ní seven thousand lẹ́ẹ̀kan. ẹ eh, ẹ seven five seven five <laughs> jọ mo ṣe ń sọlọ fún yẹn má jẹ́ kéèyàn kan mọ̀ pé mo ń kó sẹ lọ́wọ́ ibi tó dẹ̀ ń kó sínú má sọ fún yẹn o jọ ń turọ lọ́wọ́ jọ o jọ má bínú ṣé àwọn ará ibi iṣẹ́ àwọn ọ̀dọ́ yìí ṣé ó sì ń jalè. yé àwọn Lawrence Anini ló wà ń bẹ̀ yẹn. Lawrence Anini. Ah! Lawrence Demide wa àwọn èèyàn gidi ni pásítọ̀ ní tẹ́ pé tó bá ń chant báwọn èèyàn máa gbẹ́mìí òun ló fẹ́ last born Mike Bamiloye Lawrence Oyor. irọ́ ni o irọ́ ni o àwọn Lawrence àwọn Lawrence Anini ni wọn àwọn family Oyènúsì. Ah! ìgbà tí mo kó ibọ̀ gan mi ìtújẹ́ kọ́mọ̀ kò sọ́ lè dá mi lọ́nà àga. Ah, ó ti yé mi jẹ́ n kó lè síbi torí àlá ní pọmọlẹ́kùn gan lèmi gan bá gbélé. yé yé àná mi kọ́ ló ń sọ yìí. ó fẹ́ jọ bẹ́ẹ̀ mi ò ní kó máa sọ pé lè ní dáàdi mi kó máa fi bù mí. èèyàn ń yájú sànù wọn ní òrò lànà kí ló ṣe o fẹ́ tọ́lẹ̀tì kí ni wo wo o bébì fún mi lẹ́mí ìfẹ́ wà lámì ìfẹ́ wà lámì. gají my love. Mm-hmm òbí bíi orí ilé àbòsí máa ń ṣe ń gbà mí jù. báwo mo yẹn ṣe bá ẹ ṣe ń gbé mi. mo ṣe ń ṣe ń sìn owó máa lápò yẹn tó máa fi bẹ́ bọ́ta ń sẹ́yìn ni mọ̀. èkì ń ṣe bíi kí five k má bẹ̀ bọ́ síta. Ah, irọ́ irọ́ ọmọ nǹkan tí màá ní ká ṣe mm. ó yẹ kí n ti fún ẹ lówó látàná náà lọ sọ pàṣẹ jẹ́ n fún ẹ one five jọ one five ní owó yẹn. ara jẹ́ kí n jẹ́ kójú kiri. kókó lójú tó ẹni tí mo ti pàṣẹ wálé ayé. Ah, wọ́n wá jàbí alágbàtọ́ tó ń gbọ́dọ̀ wọn. alágbàtọ́ náà ni wọ́n mú kan yálé wọn gbé ni tó bá tiẹ̀ wọlé lu lu wọn kí n máa sọ pé dìde lórí dáàdì mi má na dáàdì mi mọ̀ ah. ṣé o fẹ́ pa dáàdì mi ni. àwọn ah, rámọ mi mi fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ mi fẹ́ràn nǹkan bẹ́ẹ̀. ọmọ ọ̀pọ̀ dàbí bẹ̀ǹbẹ̀ bẹ̀ǹbẹ̀ òjìyà lọ́nà yìí di ni kò fàyè wọn ṣe. wàá lọ fojú sọkún dáàdì ẹ̀ mi mọ̀ ọ́ oh, àbí ọmọ wo rè báyìí tó lọ ẹ̀rọ torí aṣọ gbogbo rẹ̀ ní ìṣẹ̀ntọ́fẹ́ jẹ́ wọ́n. àní kó nítọ̀ wọ́n pè mí kó bá mi sọ̀rọ̀ ẹ̀kọ́ ní kò sẹ́ńtọ́ jí inú gbogbo yìí. kò yé mi o. èmi ti èmi ti jẹ́wọ́. jẹ́wọ́ ah, ọ̀gbẹ́ni ah, ọ̀rọ̀ ti jẹ́wọ́ kọ́. ẹ béèrè lọ́wọ́ fà. ifá ṣe ifá nìgbàlẹ̀. ṣọ́ọ̀dà àwọn fún ẹni kéré ni tó sọ̀rọ̀ tọ́lọ̀ ń kọ́ ẹ lẹ́nu ẹ bàbá ẹ jọ ewu tó bá ti wà ní kẹsẹ fún wa. ṣé ẹ mọ̀ pé gbogbo ẹni tí ẹ̀ mú mi bá ti mú ojú mi ń ṣe dáná sun. àṣẹ ẹ má jẹ kán àwùṣe àfọgbóhùn. kán kán gbé lọ sínú bakery tí ìsàlẹ̀ ò bá ka kán fi náà nípa kán fi sọ́ọ̀kì wèrè dáná. ìmọ̀ àgbẹ̀ rè bí ẹja pala kékeré. ìwọ máa bọ̀. ṣé mi wà á. ẹ má dáná sáná sun inú inú oven búrẹ́dì ni wọ́n máa sọ ẹni tó bá jí mi lóko. ọ̀hún jalè ní mọ̀lẹ́bí ọ̀yá fa. fa dáadáa o. ṣé o sì kọ̀ mí lára. sọlẹ̀ sọlẹ̀ sọlẹ̀. lẹ. ní ìsìn báyìí ṣé àìsàn ló wá gbówó lẹ̀ ń sọ fún mi ní ìsìn. má bọ̀. ta lè ń bá mi. táwa kàlítù tó ń tẹ wá ń ta fájì ni. bá ti bẹ. táwa ò tẹ wá mọ́ ó ti ń ta kóló lamẹ́ríkà. torí ẹ̀ náà mo ṣe pé wálé. èmi gangan ni mo lówó bóyá kò yé yín kẹjẹ kò yé yín èmi ṣé jí owó ara mi ni can I tip myself eh. I don't understand can I tip myself. tó sọnù tá a torí rẹ tẹ́ wáyé ẹni tá ẹni di gangan tó sọnù ah, gangan ní wọ́wọ́. ti mi nígbà àti yẹ gbogbo yín wò tí ọ̀sẹ̀ ń tọ́jà lè nù ẹ̀ ṣé kò yẹ kó náà wẹ̀ hmm. bó bá ṣe pé bóyá ó tọ́jú rẹ̀ síbi kan tí ọmọ kan. wisdom wisdom. that wisdom. máa bọ̀ jàre ká lè mọ̀ wípé inú rẹ mọ́. kí n wá wẹ̀ wá wẹ̀ pé mi ti wẹ̀ lé ni. wá wẹ̀. àwọn ẹja ni mo wà kò sí problem mo ti wà mí. ọ̀ya mi. ìgbálẹ̀ jábẹ̀ kò sí wàhálà ọlọ́sìn ìgbálẹ̀ apc ni akis. ọ̀ya lọ. mo ti lọ. ọ̀ya fa èwo ní olórí burúkú yín ṣé bó ṣe yẹ kẹ lọ ó dàbí pé ńgbà tí mi máa sọ àwọn tán kì í bọ̀ látẹ̀kùn ti firi ọ̀nà yẹn firi. ọ̀fìlẹ̀. ó firi. ọ̀dà tó ń kébọ̀ pàpà yọ yọ mú ní ìsìn ah, yọ pẹ̀lú dé yọ pẹ̀lú dé. láti pé à ń ṣe ọ́ firi. bọ́ọ̀ bá ti yọ pẹ̀lú dé ẹ̀bọ́ yọ yọ̀ ni ó yà lọ. fa. àbí kí ni gbogbo rádà dùn sí tẹ̀sán ẹ wo bàbá ká lè mọ̀ pé ẹ̀ ti sẹ̀ fani wèrè wo ló mú yín gan wa ṣé irun yín lọ wa parọ́ nǹkan mi ṣe mọ́ mi ṣé màá ló màá dẹ̀ tún ti fọ ara mi ah, ah. me. ẹ wo lóhùn sọ pé wọ́n ló jẹ́ ọkọ́là ìjálè lèmi náà máa ń gbọ́ Ọkọla lọ́gbẹ́ ẹ̀wọ̀n ó wá lè jẹ́ wọ lọ́jà kọ̀kọ́ ọ̀kọlà ẹ tẹ̀ ti rí àkọ́kọ́ ní bẹ́kìrì báyìí àìtórí ẹ ẹ. ṣé lọ mú owó ara rẹ. ẹ mi ò mi mi mi. ti mú ọ. mo ti múra arú yín lọ́wọ́ hmm. yá. ọ̀rẹ́ wa. kí ni. ọ̀rẹ́ wa. ẹ wọ ẹ wọ. kí ni. ẹ wo ah. gbà ìwọ tó jẹ kókò. ìwọ náà mú díẹ̀ sí. nínú omi tọ̀dọ̀ yìí ṣé mo sọ fún yín pò ń mi. ọwọ́ romi o. ó ṣàlọ́bọ̀ alọ́bọ̀ alọ́bọ̀. ṣé díẹ̀ mọ́. sẹ́ẹ̀rì owó yẹn ibi tí mo kó sí gangan mm-hmm. èmi ò mọ bí ẹni tó débẹ̀ ẹ bá mi tẹ̀ wọ́n nú àwọn nìkan sọ bí wọ́n ṣe mọ́. olùwẹ̀rọ yìí mi mọ́ mi. ọlọ́wọ́ bọ́ọ̀ ní búrẹ́dì tí ń gbóná ẹ má jẹ òjò náà. àkókò mọ ẹ jọ sómi òkun ni àbomi ọ̀sà. rírà o omi ṣáàdì ni sẹ́mísẹ́mí. sẹ́mísẹ́mí sẹ́ ẹ lọ àjì ni. ẹ̀yẹ́ máa ń dábàá máa ń rè dábàá máa ń mọ́lẹ̀ lọ́hùn. ní Saudi. mo tẹ̀ ti Dubai dé ni o lè mọ́lẹ̀ lọ́hùn. o ti yé mi. o lè Arabu. babaláwo gan padà lọ Saudi lọ bomi sẹ́mísẹ́mí èwo ni ẹ mọ mi tó gbé ọba gbẹmí ṣé kí n mọ mi ni sọfẹsẹ tẹsí fún mi ni. ọmọ eléyìí ọ ọmọ lálọ́mí àní ọmọ mi. èmi ló kàn ẹ mú tẹ́ ẹ máa mú. mo jàre ọ̀rẹ́ mi mọ́ dáa ló. alọ́bọ̀ alọ́bọ̀ alọ́sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rù rẹ̀ bá rẹ̀ ọ̀kárí èmi náà ní kankan ò ṣe é yí. bá a gbé. ni wọ́n ń ṣẹ́ bọ̀ ni wọ́n ń ṣẹ́ bọ̀ tó bá lọ ní fún dáadáa ní ìsìn ẹ̀ rí i pé yóò jẹ́wọ́. sẹ́rí ọ̀fẹ́ kọrin ni. two thirty fẹ́ lù kílẹ̀ tó mọ́ sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ìgbà tí mo rí pé àwọn èèyàn ṣe brank mo mo ṣe brank fáwọn ará bakery ni owó yẹn kò ṣe pé wọ́n di mo kàn ní ká fi ṣeré láàrin ara wa ni owó tẹ̀dẹ̀ ń sọ yìí mo fi ra jeans. mo ra jeans. mo rẹ̀ tún ra top. Ah. Hmm. ah hello ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí massage náà bíbá. má yà mí lè jì kára. ẹni sọ yà ah. ó lè lọ o. má pa ọ̀sẹ̀ wọn ìjọba bọ́ bá pa ah. kí ló dé tó fi jí owó ara rẹ àtòwó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ. èmi kọ́ ni mo jí owó owó gangan ló jí mi ah. ìgbà tí mo mọ̀ pé bakery tàwa yìí ọ̀pọ̀lọpọ̀ olè wà mẹ́ bí mo sì wá gba àwọn owó kan àti owó lówó tán wà sí ọ̀dọ̀ mi mo wá ní kí n fi establish lórí wears mo ra jeans and top. ọ̀ra jeans àtọ̀. no jeans bòsì ni àní mo ra jeans àti top. ọ̀ra jeans ṣòkòtò. pẹ̀lú tọ́mtọ́m. ìran bàbá blu pẹ̀lú aṣọ. ọ̀tún ra bàbá blu. mi ra bàbá blu ah, mi sọ fún yín pé mo ra bùlù bàlá bùlàbù mo ní mo ra jíǹsì àti tọ́pù. iná mọ̀ ń sọ ẹ kì í mọ́lẹ̀ ẹ rí èjù sílé búrẹ́dì ah, ah. ẹ jẹ́ ó yan mọ́ búrẹ́dì. tani. èmi ni ògbólì. kí ló ṣẹlẹ̀. adáhùn yìí èmi fáwọn fáwọn mo yí pé lóòótọ́ lóòótọ́ ẹ kàn fáwọn púpọ̀ jù. kéèyàn máa bàjẹ́ kó jẹ́ ní o we need to do something. èmi náà wá wò wí pé iṣẹ́ bíréèkì la mẹ́ṣe là kò ṣe é fojú bọ̀rọ̀ wò mo wá rò tiritiri lọ́kàn mi pé ọ̀nà bolè mi fáńfáń mi fẹ́ gbé ọ̀rọ̀ gbé sáyé mi kà mọ́ àgbọ̀n etí rí àwòrán tí ń wo oúnjẹ fẹ́ ọmọ ìwo ẹgbẹ́ ni ẹ fún mi lóògùn ẹ fún mi lẹ̀yọ́nú ẹ fún mi ní àgbélépọ̀ta ṣe rí mo fẹ́ rìn alẹ́ ayé gbé mo fẹ́ kẹ́ ṣe ògùn fún mi tó yẹ pé mi fanfa mi jẹ́ bí ẹbu ní ohun tí ma kàn máa fi nǹkan lò láàárọ̀ láàárọ̀ kí mi fanfa mi kí n wà nípò kí n wà ní nọmba wán. ọ̀fẹ́ wà ń ti rí ti àbí ń tọ́ wí kọ́ ọ̀dà òye mi ọ̀fẹ́ kí n fún ọ lẹ́bu kọ́ lè wà ń ti rí ti ẹ yóò ti ṣe búrẹ́dì jọ́dẹ́ àwọn ni wọ́n bẹ̀ gbé ayé tí ọ̀fẹ́ rà. níbo. kí ló ṣẹlẹ̀. ẹyin dà. ẹ wo ìtọ́jẹ́ ń pè yín wọn ò àmọ́ mo fẹ́ ṣàánú yín. ẹ ṣáṣọ lójú eégún bàbá ẹ ṣáṣọ ẹni tó wà ní òrò to fi ndu kokoko. torí ẹni tó yóò jí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nù yín. Ah, láìsàn sàrà ẹ lò. Ah, ó ti múra láti jí ọ̀gá tó ní ilé iṣẹ́. ọlákùtẹ̀ ní kó ṣe. ṣebí ìwọ lọ jí owó eh, ó lóun ó jíwọ náà gbé. Ah, eh, wéré wo ni. ẹ fẹ́ mọ̀ ẹ̀ tó jí jì ń ṣe. Eh, hmm. kílò. bàbá ẹ̀ mà ti ń bá owó jẹ. wèrè èmi ń sáwọ́ lé ìwọ lọ jíjì ìtọ́ka dùnmí inú ọ̀rọ̀ rẹ ni pé èdè rẹ jọ ti Àwórì Àwórì sì jalè lórí burúkú ọ̀fẹ́ bà ìdílé Àwórì jẹ́ ẹ mú o ti ń ṣẹ́jú ẹ wo ẹ mú kẹ́ ẹ lù dáadáa kó lè pọ̀ tinú rẹ̀ bẹ́ẹ̀ bá lù yóò jí ọgbẹ́ bọ́ ṣe la tílatíla ni yóò jí ọgbẹ́ olè bashaj olè ni ìwọ lọ jíjí ìwọ fẹ́ sógun ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ tiriti ẹ tiri ti ìyà fún ó lè ní ọ máa ṣàṣe. àwọn plate number ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọ̀rẹ́ wa ń gbọ́ wọn ní olè ló mọ ẹsẹ̀ olè tọ̀ ní. orí àpáta. bí mo ṣe wà yìí sọ mọ pé i'm a thief. olè number one. are you a thief too. i'm a thief. Ah. Hmm. wọ́n ní ìwọ̀lù jíjìn. irọ́ má dábàá má dẹ̀ gbòòlì lóhun sáwọn gbẹ̀ngbà mi wà alaba ó máa ń jọ alaba lójú yẹn náà ṣé bàbá tẹ̀ ń wò yìí alaba ti ń jọ alaba lójú yẹn. láti tọ̀dọ̀ tiẹ̀. wọ́n ṣòkòtò ṣòkòtò náà wọ́n fi pípé ìjọra wò ó wíwọ̀ ní ṣòkòtò stéètì ní ṣòkòtò. ayé wa wò wọ́n ìwọ̀n tó lọ. jàjọwọ́. ẹ jọ ibo ni wèrè bọ̀bọ̀ yìí wà gbóyèga ṣe orí ẹ yìí. mọ́tò ẹ̀kọ́ mi náà ló ń bá wí. ìwọ ni ìwọ ni orí ẹ dàrú sa. kí ni pọ́blẹ̀mù ẹ̀ gan-an. kí ni jẹgbẹ́ kí ni pọ́blẹ̀mù ẹ̀. kí tòun. mò ń wá ìkíní bíbá látàrọ kó wá fún mi lọ́wọ́ àjọ owó ṣe yí mọ́ wèrè ààrẹ lọ́wọ́. owó yí mọ́ tani lọ́wọ́. ìwọ ni owó ilé owó àjọ. ayé ẹ̀ tí a ti yẹ. tiẹ̀ ti bọ́. gbọ́ tiẹ̀ ti lana. ọgbẹ́ni tó bá yẹ kí inú bí mi máa sán létí papọ̀ mọ́ pò. wọn bí ẹ kú re ah. máa lu tiẹ̀ pa. tí o sẹni tí o gba òkú. gẹ́gẹ́ jọ kó fún mi lọ́wọ́ ìjọ. fúnṣọ adéolú ni. fúnṣọ adéolú eh. fúnṣọ adéolú ah. ó yá fún mi lọ́wọ́ ìjọ. ó tán owó àjọ ló fẹ́ gbà tó ń ṣe bikini ṣé bí ti fẹ́ padà kájọ àpò mi ní ọ̀padà wà tí n bá ń nà sọ́wọ́ à ń bẹ̀ ni tọ́ ń lagiri tó ń ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ ọ̀yà èmi gẹ́gẹ́ tó wá lórí lárí kọ́ wọ́n fẹ́ ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ ìní fún ẹ ní owó. owó èwo owó àjọ owó àjọ. bẹ́ẹ̀ni tí n bá gba owó ẹ padà lọ ẹ pé mi lọ máa lè. ọmọ wèrè torí pé ọmọ kẹ́yìn ti gbàjọ. mi ì sọ̀rọ̀ ẹ̀ ni o. torí pé ọmọ kẹ́yìn ti gbàjọ. bẹ́ẹ̀ni. ọkàn ńlá gidi kọ́kọ́kọ́kọ́ ṣé tí n bá padà kó àjọ tí mo bá ná owó tí mo lọ ń ṣe tálákà ń dáadọ̀ òwe tí mo náwó tọmọ bẹ́ẹ̀ club mo ti fẹ́ ná àjọ mi ò ní sí bẹ́ẹ̀ mọ́. ṣèbí sọ́yìn náà la ṣe fẹ́ yìnrìn. wo mo ti mọ̀ wípé irú yín lẹ máa ń gbàjọ last tó bá bí bàbá rẹ̀ kó pè mí padà pé kí wọ́n gbowó àjọ ẹ̀ tí bá gbà kó pè mí lọ́mọ. kálọ̀ kí wọ́n lọ fún ẹ lówó nù. ọgbẹ́ni kálọ̀ kí wọ́n lọ fún ẹ lówó nù. ọ̀yá dó síta kí n lọ bẹ mú wa. èrè lánàá gbowó kà. wọ́n bẹ̀ ni. ní kíni mo ń yọ lóró yín. ó yẹ wọ́n bẹ̀ lówó. òkè màmá bẹ gbó màmá tọ́jú mi níyọ kankan. èló kan la fẹ́ kó tó fi yọ wọ́n bẹ̀ lówó. kò kàn mí iye tábà kù. ọ̀gbẹ́ni ó Take the damn shit down. Fuck dead. you, man. You're, you're a dead man. Get out. Get out, yo. Follow me, idiot. Baba Bose. Baba Bose. Ìyá Bose. Ah, ah. Ìyá Bose. Ìyá Bose. Ebe ìmọ̀ ń sátẹ̀lẹ̀ látàárọ̀ ẹ má ṣe báyìí. Láti àárọ̀ tá a ti ń wọ́ ọmọ yìí, àárọ̀ ọmọ tó bá yára mi ò sí lóòsì mi ò sí lóòsì àákàkiri láti àárọ̀ kò síbi táti wọ ọmọ èdè àárọ̀ ọmọ ó wá ń tẹ̀lé mi bọ̀ ó sì bàbá bọ́sẹ̀ bàbá bọ́sẹ̀ ẹ̀yà bọ́sẹ̀ ó sì mọ̀ mí o ó sì mọ̀ mí o ó sì mọ̀ lóye tí mo jẹ́ o tó bí o mọ̀ mí dáadáa òkú méjì abọ́dọ̀ ńlé tó bá lè tẹ̀lé mi lọ́nu ńlé òkú méjì abọ́dọ̀ ńlé gbóòórùn bọ́sẹ̀ ìyá bọ́sẹ̀ tẹ̀lé mi wò gbogbo àdúgbò mo ti káàkiri mo ti fọ́ gbogbo àdúgbò èmi náà lè gbàdúrà kọ́ mọ́ sọnù bọ́sẹ̀ bọ́sẹ̀ bàbá bọ́sẹ̀ mọ́ lọ. <laughs> láti gbàtà láyé ti dáyé afẹ́fẹ́ kì í fẹ́ gbígbóná tọ́mọ ènìyàn lóṣogbo oníkálukú ló mọ bí o fòṣùpá àná mi dé nínú ayé ayé yìí ò lé bàbá ń ṣe jà ẹ sóye yèsí o ara mi lẹ́yìn àṣẹ kan wá sí lówe lówe mò ń sọ̀rọ̀ mi ọlọ́gbọ́n ní ògbọ́n o. ọjọ́ bí eré kì í ṣàwádà o kọ́mẹ́dì ga ẹ̀mí tàkìtì o ó lè lálejò ayé ẹ̀ máa máa jẹ́ wá ta kẹ́ máa bá wa bọ̀ o. Ramọ. Ramọ. kí ló ń ṣe bí aṣọ mi bí mò ń ṣe ń bí aṣọ yẹn mo fẹ́ lọ fi ṣoògùn owó ni. irú ọmọ kí ni sọ báyìí ṣé ọmọ pé mi bá bẹ mo gbọ́ sọ̀rọ̀ ó ń sọ kan kí ni ó wà sọ bá bẹ ṣoògùn o. kító àti Kilimanjaro tàn bí lọ́jọ́ Monday ni torí èmi ò mọ àwọn àkísà ẹlẹ́gbìn àwọn aṣọ olórí burúkú tẹ̀ ń kó kiri tó yẹ pé tí ọba fi ń ṣoògùn owó gan owó ẹyọ lẹ máa máa pọ̀ ẹ̀ tí ẹ lè pọ̀ nǹkan ẹ lè pọ̀ nǹkan kan wọ́n máa ní orí ẹni tó mú wẹ́ olórí efó lónìí o ẹ wọ́n ń pariwo pé kí ni mo fẹ́ ṣe ń bi aṣọ yín. ramọ sọmọ gidi ni wọ ìbáyìí sóun sì ṣe ọmọ báyìí nísìnyí dákun kí ni gbogbo pálapàla tó ń sọ sọ yẹ kí lọ́rọ̀ yìí máa jáde lẹ́nu ọmọ sí bàbá lọ́rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu lẹ́mi tó jẹ́ kẹ́mi lèmi bí ọ èmi mo dáṣẹ rẹ̀ èmi mo bí ọ ọwọ́ àjọ dákúdákú. tábà tábà tẹ̀lé ká sọ ní méní méjì ká tó wí kẹ tó wí kẹ tó fọ ẹ tó máa sọ pé èmi ni bàbá èmi ni bàbá ẹ ṣé ẹ gbé nǹkan kan rere ṣe ilé ayé yín ju pé ẹ fún mọ́mì mi lóyún wọn bí mi fún yín lọ ṣé ẹ ṣe nǹkan rẹ ilé ayé yín èmi ni bàbá èmi ni bàbá ẹ ok tí bá sọ pé mo fẹ́ para mi kọ́ mo fẹ́ ṣọ́kú mọ́ yín lójú tí bá ti wá kú tán mo fẹ́ máa wọ ẹni tẹ́ máa sọ pé ṣé o mọ̀ pé èmi ni bàbá ẹ fún. o ò tó bẹ́ẹ̀ èmi ò ní gbà fún o fẹ́ sọ rẹ dàbí kó àbàmú náà irọ́ ló pa ó lè kú báyìí so bọ́ mi níwájú mi nílẹ̀ ìwọ mo ti mọ orú èèyàn tó jẹ́ àti mọ orú èèyàn tẹ́ jẹ́ má wọlé ṣebí wọ̀ ni èmi lọ dé ẹ̀wọ̀ ọ̀ wá ọmọ sọ̀gbọ́ kọ́sẹ́ńtò lè ṣe kankan lè ṣe ọ́ tó bá ti ń gbé wa gbogbo náà màmá gbé tútù sọ̀gbọ́. ẹ tẹ̀ ti múnú bí mi èmi ni bẹ̀ bí yìnyín yìnyín yìnyín yìnyín yìnyín yìnyín ládàra. o tún wá sọ mí náà lẹ sẹ́kọ̀ yẹn ti wọ́n ọlọ́pàá mọ́ pẹ̀lú kan tó ṣe. ìyá ọmọ yìí ò lè sùn ó ti kú rẹ̀ ò lè sùn rẹ̀.

ọjà ni ò yá èmi náà kọ. ẹ wá mọ̀ pé kí n ṣe léè mo ṣẹ̀ṣẹ̀ kó wá yìí ni mo máa ń bi yín lówó ẹ̀ owó eléyìí tí mò ń bi yín ti ọ̀sẹ̀ kẹta mà ni ó dẹ̀ yẹ kẹ́ ẹ ti san àwọn kọ́ńpìnì náà bí mo ṣe ń kọjá fún yín ni mò ń da padà fún wọn. sórí ọlọ́run ó máa ràn ọ́ lọ́wọ́ àní jẹ́ ó lówó ó sì ní tó fà á sọ́rí gbogbo àwọn ítírìsì tí wọ́n ń ṣe búrẹ́dì kúẹ́kúẹ́ lọ́hùn tí wọ́n ń ṣe kinní kan tẹ́ ẹ máa ń yára ó ń gbóná ó ń ṣe kinní kan gbogbo ẹsẹ̀ títì báyìí àwọn tí ń ṣe búrẹ́dì gan lẹ́yìn ti wà lẹ́sẹ̀ títì dìtì tá ń ṣe so gbogbo èyí ni ò jẹ́ kí ọjà ó yá sọ wá rí gbogbo ohun tó ṣẹlẹ̀ lágbára ọlọ́run á sarajọ monday á rówó fún ọ. òótọ́ ni pé àwọn tó ń ṣe búrẹ́dì káàkiri ti wá pọ̀ àwọn ilé ìtẹ̀yìn náà ń ṣe yìí àwọn tó ti mọ̀ mọ́ yín wọ́n ń bá yín rà àdúrà mi fún yín náà ni pé ẹ máa tà. Eh. ajá sì máa wá dáadáa wọ́n ẹ má wàá gbàgbé o owó mm. tèmi ẹ má mm. jò pẹ́ o ẹ má jò kọjá ọjọ́ Monday mm. ẹ jọ̀ọ́. má ṣe bí ìgbà tó ń bínú sọ gbọ́ àdúrà ni ọmọ gbà fún wa ah, báyìí kọ́ bá kọ́ lórí láti lẹ̀ bẹ́ẹ̀ kọ́ lórí láti lẹ̀ ẹ eh, sọ gbọ́ bó o ti ń ṣe èmi náà máa rírì rẹ̀ mo sanwó fún yín Monday má bínú eh, yóò wọlé àwọn tí wọn ò jẹ́ kọjá yánu ah, gbogbo nǹkan wẹ́wẹ̀wẹ́ báyìí náà ni máa ń fà á kò ní kọjá Monday lágbára Ọlọ́run kò ní kọjá Monday sọgbọ́ má bínú o sọgbọ́ Monday ni o lágbára Ọlọ́run Monday Monday ah. Ah, kí ló fi ń ṣèyàn. àpọ́sù àbí wọ́n kí n wò yìí ni ó ń fi ògógóró jẹ búrẹ́dì bóun ò bá tiẹ̀ wá nílà akáyè mọ́ ṣé wọ́n ń tiẹ̀ tọ́ àgbàlagbà yìí ṣé kò yẹ kí wọ́n sọ fún un pé n ti ń ṣe yìí suicide mission ni mo mọ̀ pé suicide mission sọ̀rọ̀ mi yé yín ìhun tó hàn sí ọlọ́run tí ò bá ti hàn sí èèyàn kéèyàn má dájọ́ sọ̀rọ̀ ah. mi yé yín torí mo sọ fún ó ń kíbọ̀ ní yun sókè ní gbèlúra ah. kọ́ọ̀pù kẹta nì tó jẹ́. mo dáràn. ògógóró kọ́ bàbá o àfi kí ni. agbó ni agbó jẹ̀dí afatọ̀ gbogbo ẹni mo mí sísè. ọwọ́ ọwọ́ ọtí jẹ́ kó máa mú kó máa fi jẹ búrẹ́dì. bó ṣe wù wọ́n jẹ nìyẹn. ayé òkè yìí gígìgì.

ẹ wo ẹ tí ì kiri lọ. ààrẹ Sàámú sọ tó bá ti rọ̀lẹ́ máa lọ ẹ má wọ ìrọ̀lẹ́. tó bá gbọjà lónìí kọ kiri lọ bí tó ti tà gidi ni o. ẹ mọ̀ pé èmi mo máa ń ta ọjà dáadáa fún yín mo máa ń sọmọ dáadáa ẹ má wọ ìrọ̀lẹ́. sórí afẹ́ afẹ́ afẹ́ lo owó sọ gbọ́ báyìí afẹ́ lo owó kò sí kíá. kò sí wàhálà mi ò rí bọ́sẹ̀ mi ò rí ah ibi tó tún le dé bàbá ẹ̀ olórí burúkú yẹn ó ṣẹ̀pẹ̀ mi tán báyìí ni lórí fóònù tó ní kí lọ fóun ọmọ òun wá o lọ́mọ tó jẹ́ pé one naira ọmọ yẹn ti wà ń jẹ́ street báyìí o èmi èmi nìkan ṣoṣo ni mo rán. ṣé kí n má tàn ẹ́ mo rí ọmọ ẹ bọ́sẹ̀ o. <laughs> bọ́sẹ̀ níbo lè ti rí. Ah. wo ìjà lọ. farabalẹ̀ tó bá rí tó bá pè ní bọ́sẹ̀ ó lè má dẹ lóhùn ó lè má mọ̀ pé òun lòun jẹ́ bẹ́ẹ̀ mọ́ òun. ah kí ló ṣe ṣe nǹkan ṣe ni. kò sí ní tó ṣe eléwé ń jẹwé náà ń pe ọmọ ẹ nísìn. Ah, ah láì ṣayò láì ṣe káàdì tó ń ta. wọ́n pè ní ìṣojú mi báyìí tó dáhùn. Ah, níbo ló wá wà báyìí. wọ́n rí tálẹ́ ní wo ẹ̀yin òun ẹ̀ tí ẹ̀ mọ́ ẹ̀ ẹ̀ lágbèkalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wo bẹ́yìn náà ṣe sọ̀rọ̀ kọ́ ní sùúrù onípàrágà yín kí ló ṣẹlẹ̀ tí mi bá ta pàrágà kọ́. ẹ wò ó ẹ má bínú. ẹ má ẹ má ẹ farabalẹ̀ o kẹ ẹ fara burúkú balẹ̀ kẹ ẹ lè mọ orú ọ̀nà tẹ dá ẹ wo ọlọ́pàá kọ gbogbo ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹ mọ orú ọ̀nà tẹ dá. bẹ́ẹ̀ni ẹ wọ kidnapping. bẹ́ẹ̀ni abduction. bẹ́ẹ̀ni child abuse. gbogbo ẹ̀ ló para yín bẹ́ẹ̀ ni. tàlélẹ́ ti ya bí aṣọ yìí ah. Ah, ń pàràgà rèé. èmi ni bàbá. lọ́dẹ bí náà bẹ̀rẹ̀ sí ní pariwo. èmi ni o èmi ni. kí ló ṣe fún ọ. Ah, bàbá èyí tẹ ṣe ojú ojú kí náà ṣe lọ o ẹ ṣe mẹ́wàá ẹ ṣe mẹ́wàá. ta ló dáràn. ẹyin débi wọn gángan ló dáràn ìwọ tó sọ pé ọ̀ ń fún wọn lógógóró àti búrẹ́dì kan máa fi jẹ ògógóró jẹ búrẹ́dì ìwọ gan lọ dára. nǹkan tó ń jẹ nǹkan tó béèrè ni mo fi. ẹ lẹ ẹ fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. èmi ó ṣàlàyé ọmọ mi bọ́sẹ̀dé tẹ ẹ̀rìbọ bíi tẹ ẹ̀rìbọ bíi tẹ ń gbégbá kígbálẹ̀ lórí ọmọ tó yẹ kó wà ń sùkú. ta ni ń jẹ bọ́sẹ̀dé. kò sí bọ́sẹ̀dé kankan bí eléwé ń jẹwé àbí kí lẹ pè wọ́n sọ lórúkọ. o eléwé ń jẹwé ni mo gbọ́ tó pè ló gbọ́ tà sí mi lọ́wọ́ báyìí. ẹ wá ẹ sùúrù o màmá ẹ sùúrù o àwa ìjọ mọ gbé wíwá tó wà yìí ní tí ń sọ fún wa ni pé àwọn kan náà mú wá wọn sì ní yóò fẹ́ mọ ṣiṣẹ́ ni. ó ń padà síbí padà síbí. wá wá wá wá bọ́ bá sá lọ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ níyì mọ̀ bọ̀ mọ̀ dọ̀ mọ̀ dọ̀jà wá. Ah, ah, ìjọ náà ń bẹ lára rẹ. wo ṣe rí bó ti wà yìí ẹnìkan ló mú wá wíwá tí wọ́n sì mú wá wọ́n ní ọfẹ́ máa ọfẹ́ máa tajà iná fi mú wá kó wá ṣiṣẹ́ ni bẹ́tí ń ṣiṣẹ́ rẹ̀ ó ní iye tá à ń kọ́lẹ̀ fún láwọn ọjà tó ń tà ṣe wá rí àwa ẹgbẹ́ gbogbo ẹ̀sùn tẹ́ kà sí wa lẹ́sẹ̀ yìí kì í ṣẹ̀sùn wa o láti ìgbà tí wọ́n ti ń wà yìí tó ti ń wá tajà ń bí ṣé wọ́n ti múrú ẹ̀sùn báyìí wá fún wa rí. àfi eléyìí eléyìí rírí tẹ́lẹ̀. ṣé rí mọ̀mọ́ ẹ má bínú o ìwọ ń tiẹ̀ kí ló dé ṣé ọmọ ìyá yà bọ́ mọ̀ rí. bẹ́ẹ̀ni mo mọ̀ wọ́n rí. bóun náà ti jẹ́ sí ọ. mẹ́rin mi ni wọ́n. kí ló jẹ́ kọ́ ọ sálé. kò sí kòkòrò Bọ́sẹ̀, kí la máa ṣe báyìí? What are we going to do? See, I don't even understand. Everything ó ti sú mi. Tí mo ti Toby dáàdì nsìn, ó ti struggle bá ṣe máa jẹun, school, everything gan ó ti wọ̀ wọ́n lọ́rùn, èmi gan ó The funniest part is that principal ní pé kí n má wá school tí mi school What is the solution like this? See, I don't even know. What happened pé mo máa sá I'll ah. run away. Do you think the idea is okay? Ah, yes, I think that. ọ̀dà ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ẹ bá tó ṣẹlẹ̀ ipasẹ̀ ọ̀rẹ́ ló tẹ̀lé sẹ́rà tó mú wáyé gan-an wọn à sọ fún wa pé sáńlé ni àbí kinní kan gbogbo táwa ń ṣe wọ̀nyí bíi pé àwa ń fẹsẹ̀ rẹ̀ lé bí ó ti mọ tajà wọ́n kì í ṣe pé kíni kò kan tí ń bá gbogbo eléwọ̀n ti ń ṣe yìí torí náà tọwọ́ tọwọ́ ṣe yìí ọ̀ padà sílé yín o ọ̀ padà sílé ìwé tán oya wo bàbá bàbá bàbá gbégbá rẹ̀ kalẹ̀. ọkọ rẹ ń tẹ àbí kílẹ̀ ẹ lóyún sọ. ẹ kọ́ tó ń tẹ̀sẹ̀ rẹ̀ yá inú mi dùn pé tiẹ̀ wá yọjú sí wa torí irú ọmọ báwọn yìí ìgbà míì wà á gbé búrẹ́dì lé lọ́wọ́ yóò tó á kó búrẹ́dì fún pé kó lọ tà irú wọn bá ṣe tó bá rọ lẹkọọ tó bá kọ wọn ó lè gbowó sá lọ ká máa dààmú. <laughs> Ah, ìyá rẹ fẹ́ mú ìyá rẹ àbí. Ah, ìyá wo la fẹ́ mú sẹ́yìn ah, oh. lẹ mú wá ni ṣébí sẹ́yìn lẹ mú wá torí náà nǹkan iye eh, eh, eléwéjewé ọmọ eh, bá wọn lọ báyìí ìyá tó bá ṣe owó rẹ̀ àbáyé papọ̀ tẹ́gbọ́ ẹ wá gbowó rẹ̀. a ní kílẹ̀ tí ń ro ẹwà wọn dàbí ẹ sì mú bò ẹlẹ́rìí lè pé. gbogbo ohun tẹ́ ẹ ṣe fún mi pátá ni mo mọ̀ lóore. torí bẹ́ẹ̀ bá ní kí n lọ rè mówó wá n mò mo ti fẹ́ rówó tẹ́ fi bá mi tán ṣòro ayé mi ṣé ṣòro kọ́ leléyìí kéèyàn lọ́mọ kó dàgbà tó relé kó wá mọ̀ kádánwò máa bá lọ́mọ tó ti tó lọ́kọ pé ìwà yíyọ kó ti bímọ kémi náà ti mọ gbọ́mọ ọmọ mo lọ́mọ ọdún mélòó ọmọ ọmọ wo gbàtẹ́pẹ́ yìí yáàdì ṣọ́n sọ fún bẹ́ẹ̀ ṣe yáàdì lèmi náà ṣe yáàdì yẹ kí n ti máa gbé. rámọ́ kí ni sí ọ afa tó bá jẹ́ pé ọmọ ìyórí rẹ̀ pé ọmọ tó yẹ kó bí ó yẹ tí kò ti máa kọ́ sáǹdì ah. sáǹdì a sáǹdì a sáǹdì b sáǹdì bọ̀ sáǹdì c sáǹdì kọ́ kọ́ ti máa ṣe fún skul kọ́ máa ti kọ́ ẹ̀fọ́ àbọ̀. ẹ̀bí yín kò èmi tí mi ì rajà nù. tó o sì kìnnì. tí mi ì rajà. kí la jẹ́ ìfẹ́ ẹ̀yin ọmọ ọmọ yín la já ni Eskimo white. afa ẹ̀ mú dàpọ̀ ẹ̀ má bínú ẹ̀yin náà sátìrì tí mo ń sìn gbogbo tó kù lára rẹ̀ ẹ dàpọ̀ mọ́ fẹ́ kẹ́ ẹ bá mi wò tán ẹ bá mi ṣe láwòtán sọmọ bó ti wà nísìn sọdínlì ọkàn rí pọ́ọ̀tọ̀ lé mọ́ ni sọmọ bó ṣe ṣẹlẹ̀. mo ń kọ́sàn ara mi náà ni. ọ̀ kọ́sàn mo jáde sọ̀rọ̀ ààrẹ mo tẹ̀sẹ̀ lébọ̀ àáfàá tí mo lọ bá rè àwọn ní wọn bá mi bẹ lọ́hùn wọn bá mi ṣe é kí náà sì stọ́ọ̀pù. wàá àfa thank you ja bless ẹ ṣe gan. ṣèbáṣe bẹ́ẹ̀ yóò ṣe káàfáànù. mo ní ja bless mo lọ́lọ́run á bùkún wọn ẹ ṣe ẹni tó ṣoore gan olóṣo tí kí ni ti yín gan. ló fi ṣe ja bless fáfá ja bless kọ reminisce ni afa o ṣé bẹ́ẹ̀ ti rí ibi tó gun kù sí ogun ja bless ẹ bá ń ṣe ẹ ti mọ̀ pé ológun ẹ bá ń gbàdúrà sọ́ọ̀rí ohun tó ṣe kókó mo ṣàdéǹfààfà mo sì ṣe é fọ́lọ́hún pé ọmọ yìí ń dà mí láàmú bà mí nú jẹ́ gbogbo bí tí ń tọ̀ lé yìí ẹni tó bá bá mi sítọ́ọ̀pù tọ̀ rẹ̀ òun lọmọ yìí ó fẹ́ àfáàsì ti bá mi sítọ́ọ̀pù ẹ̀ so bó ti wà ní ìsìn ọkọ rẹ̀ rè wíwá bí tí wọ́n bí lónìí wọ́n wá mọ́ ni Ìlọrin ni à ń gbé wọ́n mú ọ lọ Ìlọrin lónìí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ pé olórí mọ́jáde ẹni yìí tí ìṣèpò orí yín fẹ́ ṣubí jẹ fún yín afáì má bínú tí dáàdì mi bá ń ṣeré mi ò ṣeré o ẹ má dà wọn lò ìgbà tẹ sọ pé ẹ dá májẹ̀mú àbẹ ṣe kínní kan ṣé mo wà bẹ́ẹ̀ mo bá yín tọwọ́ bọ̀wé kí ló kàn mí ṣe sọ mi pé tẹsẹ̀ lẹ́gàn bọ̀rọ̀ mi ta ló ran yín ṣe. tí mo ti tẹ kọ́ máa tọ̀ kiri títì. ṣé mo sọ pé tọ̀ sú mi. Ah, eh, àbí wọ́n sọ wípé wọ́n ta dot diapers. mi tẹ lẹ́mi ọ̀rọ̀ tó gùn mo ti pé gbogbo àwọn fámìlì mi n ò sì wá nù lónìí ṣèṣì ọ̀ ń lọlé ọkọ afa. ló gbàdúrà yìí tí bàbá wa ń sọ ni pé kì í ṣe pé tí ò dáa náà fẹ́ ṣe fún yìí torí ọjọ́ ọ̀la yín náà ni. <laughs> àtọmọ tó bá bí. ẹ dákun bí òbí yín bá dẹ̀ wá rí tí ò dáa kò ní ní kẹ́ ẹ ṣe. àwọn náà ti rí wa wọ́n sì máa ń ta tó wọ́n máa ń ta àwọn. náà fi wo bẹ́tọ̀ ta ni kíní ìtọ́sí gẹ́gẹ́ bí wàhádùn àdéhùn tán ṣe náà fi sọ bẹ́tọ̀ ọmọ wa o ẹjọ́ máa bá yín lọ. ẹ kí ló ṣe ń ṣe ní stroke ṣe ní partial stroke lọ́wọ́ ní àbí clayton ìṣọwọ́ bá. àfa ló ń bá mi. àfa wèrè go tó bá jẹ́ pé àfa ni ṣọ́ tó sì mí tẹ́lẹ̀ ni. ní yí ẹ̀ta wàyí ṣé wọ́n máa ń ṣèyàn níyàwó sàrà ni. ìyàwó sàrà ni òun ah, fẹ́ ṣe ó ní ìyàwó sàrà ni wọ́n lè lọ nílò sáfọ́ sẹ́mọ tó ṣe ẹni àkáfà sẹ́mọ tó ṣe ẹ. ẹ má mọ̀tà ìpínlẹ̀ mi. bàbá wa ẹ̀ máa ń tó wà ẹ̀yin náà sọ fún wọn tẹ́lẹ̀ yóò wá bá wọn lójijì àmọ́ ẹ mẹ́tì ẹnu ẹ bá ti tẹ̀lé wa ẹ bá ti délé àmọ́ yẹn. ẹ mọ nǹkan ẹ mọ nǹkan ẹ̀mí ọ̀rọ̀ yìí ti ń gùn ẹ dákun bó ti wà yìí àtòkù ẹ̀ àtàyè rẹ̀ èmi mo ní mo sì ti fún yín látòní lọ ó di ìyàwó sàrà kọ́bọ̀ mi ọgbà ọlọ́run o sanmi lẹ́sàn-án mo fọmọ tọrọ fún ọ. èrè kí ló fẹ́ jẹ́ fún yín kọ́kọ́ ara ìbí fún yín. ẹlẹ́rù ní bàtí yín náà kí yàrá lè wò sùn sùn tẹsẹ bí mo fún yín lọ́mọ mi ẹ máa fẹ́ ìfẹ́ ni ìfẹ́ ni ọ̀rọ̀ èyí ò ní pa náà fẹ́ ẹ ti wá dànà mi báyìí ẹ ti mísìmọ ẹ ọfà yìí dà ẹ bá yẹ ṣe é ṣe wá máa ṣe é lọ ẹ mú wájú mi lọ. ẹ ẹ abẹ́bẹ̀lẹ̀. ayé ọmọ gẹ́gẹ́ wá gbé ẹgbẹ́ bọ̀. abẹ́ kọ́jú. ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbé bọ́ síta ẹgbẹ́ tí ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ tí a ẹ bá ṣe dà ẹ bá gbé kíló ẹ ṣe ń darí àfa. ni mo ti fẹ́ ṣe mí níyàwó sálọ mo ní ìṣe kọ́ lórí èyí ṣe kọ́ lórí ẹ máa gbé lọ ẹ máa gbé lọ ìyàwó súnà ló ṣe lọ. ìdọ̀lọ́rí o. ẹ má gbé lọ. ìyàwó súnà ní ọkọ mi ọlọ́dún kọ́. ẹ má gbé lọ. ẹ má gbé lọ. ẹ má gbé lọ. kò sí wàhálà ńlọ ní ọkọ àní ńlọ ní ọkọ ni ńlọ ní ẹ sábàlẹ̀kù ẹrù ẹ̀ ní ẹrù ẹ̀ nú ńlọ ní ọkọ ni ẹ má gbé lọ ẹ má gbé ẹ ní sùúrù ẹ ti wọn àbá ẹ tàbí wọn pé ẹ jẹ wọn mo lè jẹ lọ ọkọ. ẹ rí lágbára ẹ rí obìnrin. ẹ ló bá dá kiri ẹ ẹ ẹ káàsán olórí ẹbí kú èmi bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀pẹ́ lẹ́kí ni sí fẹ́fẹ́ lọ́ra pàtì lẹ́kọ̀ọ́ ni ẹ ẹ ẹ ẹ ẹdùn ẹ mọ mi jí o ẹdùn èlò lẹ́la kó sí láti ìjà tẹ́ra. ẹ wo ẹ sí bọ̀tà ẹ kú ọ̀rẹ́ èèyàn ẹ wo ṣe ẹjọ́ ìgbọ́rọ̀ ọ̀dùn kù sí ẹni tó lè mọ latest price ẹ gbé Ìyábọ̀ Òjó. ẹ ẹ dákun gbọ́ torí nọ́mbà Ìyábọ̀ Òjó wọ́n lọ́mọ yẹn pọ́ sí. Ah. ẹ wo ẹ̀gbọ́n ẹni ó ní kẹ́ ẹ lọ́wọ́ ìyàwó òjò pé lòlóra pósí tó fi sin ọmọ rẹ̀ wọ́n fẹ́ kó bá yín ni o ìyàwó òjò tó darú pósí ó ní fún olè kan náà ni o tẹ́ bá lọ bẹ́ sínú pósí inú oko gbèsè lẹ́kùú sí lẹ́yìn tí mò ń wò tẹ́ sanmọ́ náà. olórí ẹbí tiwa náà kéré a lè ra pósí fún wọn bó ṣe ká sí ọrùn wọn. ẹni sùúrù ẹni yóò sọ wúlẹ́rìwò wèrè sẹ́ẹ̀rì kòtò lójú ọ̀nà ni. bàjẹ́ yìí ọ̀rọ̀ kí ló fẹ́ sọ̀bọ̀ ní. ala ala àgbàlagbà wọlé tó ń gbàjà. àgbàlagbà ọ̀dà yẹn lọ mọ́. ọ̀yà níjọ́ mọ̀ pé mi mọ̀ lọkọ yìí. àgbàlagbà ni bẹ́ẹ̀ bá sáwọn ẹ. mo bọ́ bọ́ lọ́mọ mi nílẹ̀ ọ̀fọ́. ilé ẹ̀yà rẹ̀ fọ́. ilé ẹ̀yà rẹ̀ fọ́. ilé ẹ̀yà rẹ̀ fọ́. ayé ayé al bàbá wọn lè lu mí bàbá wọn lè lu mí bàbá wọn lè lu mí bàbá wọn kẹwọn já wẹrẹ kẹwọn lè lu mí bàbá. ẹ wo mi o ṣe ṣe bàbá mi kẹkẹ o. ọ̀rẹ́ mi bò ní ikọ̀. adúpẹ́ ìwọ ni mo rí láì gba tíkẹ́ẹ̀tì láì ṣe pé wọ́n ṣe screening fún mi mo rí ẹ lọ́fẹ̀ẹ́ ló fò báyìí. tí <laughs> ó tún rí ọlọ́run hmm. ṣé o kì í sábà rí mi ni àbí báwo wo láti ẹ̀ ṣì ríra láti nà ọ̀lẹ́ mi gan rántí. <laughs> o lè rántí ah. ìwọ. agbára ó mú o. bóyá torí kò ṣẹ̀ ó wá mú mi látàbẹ́ nù mí. kí ló dé torí pé mo ti gé ẹtì àbí mo ti gé ẹtẹ pé òmòyàn wá. irọ́ ṣe ló dàbí ìgbà tó ń dá lọ́wọ́. ìṣọ́rọ̀ mi kò sọ̀rọ̀ ayà ìjẹ́ kọ́ dáná ya ẹ̀. <laughs> wọ́n dáná yà wọ̀. <laughs> mo ti mọ̀ pé mo tó ti mọ̀ pé mo gé ẹtì ẹ̀ wá fẹ́ yí síbò mi. Ah. kí ló fà á. kí ni mo lọ ta. mo jàre bébì. mo lọ ta ni. àti ló dé kí ló dé kí ló ń gbé. tàlélẹ̀ ṣàmúra rí ah. ṣàtìrẹ́ra rí a ní fún akọrù mi lọ. yétúndé ah, ah, eh, ní sùúrù ní sùúrù. kì í ṣe ẹ̀ka yẹn mọ́. yétúndé eh, kí ló dé. yéṣi ọ̀rọ̀ mú mi. tẹ ló palẹ̀lẹ̀. èwo rẹ̀ èwo rẹ̀ bí ìgùnnú kọ́ yìí kí ló dé kí ló ṣe gbọ́ mi ò fi ẹ̀tọ́ lé ọgbọ́n. ṣé yé ẹlẹ́ ni mo fẹ́ ta ẹlẹ́ ni mo fẹ́ ta. Eh, ah, ẹ bá fẹ́ ẹ bá mi fẹ́ ẹ bá gbọ́dọ̀ lọ fẹ́ èwo rẹ̀ bí àjọ mi kí ló ṣe mi. これはこれは BCB ですか